ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا صلى الله عليه وعلى آله وصحبه وسلم عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون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 فإن خير الحديث كلام الله وخير الأده هدي محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم وشر الأمور مدثاتها وكل محدثة بدعة وكل بدعة دلالة وكل دلالة في النار اللهم صل على محمد وعلى آل بيته على أزواجه وذريته كما صليت على آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته على أزواجه وذريته كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته أفي أقفهم وبالك الله الله سبحانه وتعالى tó ṣọ́wá díẹ̀ ní ní orí àkójọpọ̀ wa láti fi ọ̀rọ̀ bá dẹ́dà Allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ bó sì fi rán òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam ṣíra wa létí lórí ẹ̀sìn náà kí àgbọ́yé rẹ̀ kí ọba dẹ́dà Allah subhanahu wa ta'ala kó fi rọ̀ wá lọ́rùn láti múlò kó wá jẹ́ kí abánibi tó lérè ní gbangba ọjọ́ gbìndẹ̀ alkiyama kó má dálù wà láyà àtọrọ fún àìlewá ní ọ̀sẹ̀ tó kọjá torí rírẹ̀ tó rẹwà fún tìrìn àjò aago mẹ́jọ àbọ̀ wa tá a fi sí ọ̀nà là a fi sí bọ̀tí tó jẹ́ kí a tẹra díẹ̀ ní wípé torí ọ̀gọ̀rọ̀ àwọn tí wọ́n ti dé gẹ́gẹ́ bá ṣe fi sí àdéhùn wípé inshallah kiri a sọ àmọ́ ẹnubà lórí ìmọ́tótó tó jẹ́ wípé ó ṣíwájú ìrun kíkí àti láti mú ẹnubà ọ̀rọ̀ ìrun kíkí náà ìmọ́tótó tí ó yẹ ká sọ̀rọ̀ lé lórí ó pín sí ọ̀nà méjì ètò bá àwọn ọmọ ìyá wa lóbìnrin wé tí ń ṣe haid tàbí nifas ètò jẹ́ wípé àwọn ọkùnrin nìkan ni ó bá wí ó ní ti wùdó àlùwàlá tàwọn ọmọ ìyá lóbìnrin gbogbo ohun tí ó affect àwọn náà bọ̀ tí wọ́n tún lékè ń kà látara kíni láti ẹ̀jẹ̀ nǹkan oṣù tàbí ẹ̀jẹ̀ ọmọ bíbí but inshallah al-karim ọ̀rọ̀ nípa àlùwàlá tí ò bá sí àlùwàlá irun ò dúró àyàfi tí èèyàn bá wà níbi tó jẹ́ wípé kò sí bó ṣe lè rálùwàlá ṣe kò dẹ̀ sí bó ṣe lè rí tẹ́ẹ̀mọ́mù ṣe ó wà láhàámọ́ tàbí wọ́n wà nínú ewu kan àsìkò òun dẹ̀ tó tó bá ti dé pé ó wà nínú irú kọ̀ǹdíṣàn bá irú kò báyìí ọ̀rọ̀ yẹn ni kó kírun ìbá jẹ́ pé kò ṣàlùwàlá tàbí kò ṣètẹ́ mọ̀ torí wípé kó mú ìrun yẹn wá ọ̀rọ̀ yẹn ni lórí rẹ̀ gẹ́gẹ́ bó ṣe ṣẹlẹ̀ sáwọn tí wọ́n ṣáájú nínú àwọn sàbí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam tó ṣiṣẹ́ náà sallallahu alaihi wasallam ràn lọ tó jẹ́ wípé ẹni tí ìparun dé bá tí wọ́n ń wá ká àwọn gan ò rí ojú ráàyè débi pé wọ́n ó ti ẹ̀rọ mi láti fi ṣàlùwàlá tàbí wọ́n ó rí tẹ́ ẹ̀ máa mú ṣe wọ́n dẹ̀ kírun bẹ́ẹ̀ òjíṣẹ́ sallallahu alaihi wasallam ò dẹ̀ kọ̀ fún wọn pé wọ́n ṣe ni tásìkò òun bá ti tó kò tí ṣe pé eléyìí ká ṣe àlùwàlá ìmọ́tótó kúrò nínú ẹ̀gbin ká tó kírun ká tó ṣàlùwàlá ká tó kírun ọ̀ràn yẹn ni fún mùsùlùmí ọ̀ràn yẹn ni fún mùsùlùmí kó tábà kúrò nínú tọ̀ ọ̀rọ̀ yẹn ni fún mùsùlùmí kó tábà kúrò nínú ìgbẹ́ ọ̀ràn yẹn kó tó di wípé ó ṣe àlùwàlá ló fi jẹ́ wípé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ó ń kọjá lọ́njọ́ kan ó wá dó níbi sàárè méjì kan ó ní àwọn tí wọ́n bẹ́nu sàárè yìí ìyà ń jẹ wọ́n lọ́wọ́ báyìí nísìn ní tí wọ́n dẹ̀ ń jẹ ìyàlé lórí kìí ṣe le téèyàn ò lè kóra ró fún nígbèyàn wà láyé kọ́ ọ̀kan nínú tó bá lọ ọ̀gbọ̀nsì tàbí tó bá tọ̀ kìí mára dáadáa tó n tí ń mú jẹ̀yà nínú sàárè nù èkejì n tó ń jẹ̀yà lé lórí nínú sàárè ò ní ọ̀rọ̀ ẹ̀yìn sísọ ríbà kéèyàn sọ̀rọ̀ mọ̀làkejì láìdá lẹ́yìn rẹ̀ so ló fi jẹ́ pé àwọn nǹkan yìí n tí ọlágbára ni nígbèsè ayé mùsùlùmí ìmọ́tótó kò nínú ẹ̀gbìn ó pọn dandan lérí mùsùlùmí ní gbogbo ìgbà kó ṣe àmójútó ilé ìmọ́tótó ara ìmọ́tótó ibi tí ó ti ṣe ìjọsìn irun àti ìmọ́tótó ìtówọ̀ ìtówọ̀ sára kí ẹ̀gbin kó má sí ń bẹ̀ eléyìí pàtàkì ní gbogbo ìgbà ọ̀rá yẹn ni kí mú kò sùnmí ṣe àlùwàlá omi àlùwàlá kìí pọ̀ omi tí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam máa fi ń ṣàlùwàlá ká pa ọwọ́ méjì pọ̀ báyìí ẹ̀kún rẹ̀ ló máa ń fi ń ṣe àlùwàlá kìí ṣe wẹ̀ ló fi jẹ́ wípé omi àlùwàlá sunna kìí ṣàn ọ̀kan nínú àwọn sábẹ́ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam Abdurrahman bin Auf òjíṣẹ́ ńlá sallallahu alaihi wa sallam rí ibi tí ń ṣe àlùwàlá òjíṣẹ́ náà sàásán àwọn aṣọ fún mahada israf ìlómi àpàwọlélẹ́ sàbẹ̀ ọwá ń dá òjíṣẹ́ náà sàásán lóhùn wípé a fi wùdú israf ṣé iṣẹ́ àpà ó tún wà níbi àlùwàlá ṣíṣe ni òjíṣẹ́ náà sàásán àwọn afúnlẹ́sì wípé walaw kunta la shatihil kódà ọba wà ní ẹ̀gbẹ́ ọ̀sà tàbókùn ẹ̀n pé omi pọ̀ ń bẹ ó fírì dáadáa but ìyẹn ò wá túmọ̀ sí ká wá máa lo omi nílò yàwàlù ní ṣókìní ọwọ́ méjì báyìí tá a bá papọ̀ olùjíṣẹ́ náà sọ̀rọ̀ sílà máa fi ń ṣàlùwàlà mẹ́rin rẹ̀ ní máa fi wẹ̀ àlùwàlà mùsùlùmí kì í ṣàn ló fi jẹ́ wípé ìmáàmù sunna ìmáàmù ahmed bin ambel ó ń kí ọmọ rẹ̀ ń lọ wípé ṣọ́ra fún àlùwàlá ṣetán ó ní àlùwàlá wo ni àlùwàlá ṣetán ó ní kọ́ ọ máa ṣàlùwàlá kó mi máa ṣànlẹ̀ bí ìgbà tó jẹ́ pé àgbàrá òjò ń kọjá èèyàn gbọ́dọ̀ ṣọ́ra fún eléyìí inshallah al-karim sọ̀rọ̀ nípa àlùwàlá á jáde á demonstrate tàbí tá a bá rí gbá a try láti lò ó ká fi understand ní tá a sọ pé kì í ṣe àfẹnusọ nìkan ní tá a gbọ́dọ̀ kọ́ bá a ṣe ṣe nù. tí igbá bá fẹ̀ á gbé e sápọ̀tù tó bá yẹ pé tó kéré lẹ́nu ni á gbé e sọ́kọ́ àlàáfíà tá a bá ti kọ́kọ́ fọ ọwọ́ ìmá ká kọ́kọ́ fọwọ́ kan èèyàn ọwọ́ ọ̀tún ká fọ ọwọ́ kejì ẹwọ́ àlàáfíà tàbí ká fọ méjèèjì papọ̀ èké ìta bá ṣe but ká fọ wọn lọ́tọ̀ọ̀tọ̀ ló dáa jù olófẹsẹ̀ múlẹ̀ jù tàbá wá ṣe léyìí tán ìmọ́tà àti miswak síwájú tàbí ó lè jẹ́ pé ìgbà tí a fẹ́ yọ ẹnu ẹ̀ náà làwa lo miswak a lo miswak yọ á dá padà síbẹ̀ á wàá bu omi omi ọwọ́ díẹ̀ náà ni á fi sẹ́nu láti fi yọ ẹnu nù èyí tó ṣẹ́kù ń bẹ̀ á fà símú kánà nàbí sallallahu alayhi wa alihi wa sallam yubaliq fil istinshar illa idha kana sa'iman ìmọ̀ fa omi símú gán tí ìbá ti ṣe pé ń gbáwẹ̀ ìmọ̀ fa símú tó bá ti fọwọ́ ọ̀tún ti fà símú báyìí a wá fi ọwọ́ àlàáfíà a fi fà jáde a ṣe báyìí lẹ́ẹ̀mẹ́ta tó bá ṣe léyìí tán a wá fọ ojú lẹ́ẹ̀mẹ́ta èyí ni wípé a mú omi a wọ́n sí ojú gbogbo àwọn ibi tó pamọ́ níbi ìpéǹpéde ẹ̀gbẹ́ ojú báyìí àti ibi tó pamọ́ níbi imú báyìí aṣọ bẹ́ẹ̀ náà ni ètè àti ibi ìsàlẹ̀ àgbọ̀n wa aṣọ dáadáa torí pé ọ̀gọ̀rọ̀ ọ̀gbà téèyàn ò bá ṣọ́ àwọn ibi báyìí ọwọ́ kan kọjá níbi ètè ni omi ò ní débẹ̀ ọwọ́ kan kọjá níbi imú ni omi ò ní dé ibi ìsàlẹ̀ rẹ̀ kì í dẹ̀ ṣe yẹn nìkan ibi ẹ̀gbẹ́ mú báyìí ọwọ́ kan lè kọjá ń bẹ̀ kó mi ọmọ débẹ̀ tàbí níbi ojú aṣọ gbogbo eléyìí níbi etí níbi ní apá ọ̀tún détè kejì níbi orí bó láti mà ibi tójú dé ọwọ́ mẹ́ta yìí á fi síbi ìpéǹpéjú ibi tó ti dé inibi tá a ti bọ́rí ti bẹ̀rẹ̀ pàápàá jùlọ fẹ́ni tó bá parí tí ò sí ń fún un fọ eléyìí dáadáa lẹ́ẹ̀mẹ́ta ẹni tó bá nírun gbọ̀n yóò make sure wípé o ń ṣe taklil lẹ́yà òun fọwọ́ ha irun gbọ̀n òun dáadáa kí omi ó fi dé ìsàlẹ̀ rẹ̀ torí fífọ̀ ni wọ́n ní káfọ̀ wọn sọ pé káfọ̀ mi pa. fine ọwọ́ ọwọ́ tá a fọ̀ á bẹ̀rẹ̀ láti bí ọwọ́ bá a ṣe fọ̀ ọ́ níbi àlùwàlá bá a ṣe fọwọ́ nípìlẹ̀ àlùwàlá dé alàlẹ́ àkàl ibi ìgúnpá òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wasallam ìmọ̀ lékún sí díẹ̀ kó wà lókè rẹ̀ kó fi jẹ́ pé kí ni àrídájú ti wà pé àti fọwọ́ débẹ̀ gẹ́gẹ́ bó ṣe wà nínú sahih muslim ìmọ̀ fọ́ dé ibi òkè ọwọ́ báyìí tí ó bẹ̀ẹ́ bẹ̀rẹ̀ níbi apá lẹ́ẹ̀mẹ́ta ìyí máa pa gbogbo orí láti pìlẹ̀ orí dé ẹ̀yìn ẹ̀gbà wa wá kó ṣe lẹ́ẹ̀kan ẹ̀gbà wa méjì wa ẹ̀gbà wa mẹ́ta wa ẹ̀ẹ̀kan òun ni alẹ́ àkàlù tá a bá ṣe méjì kò burú tá a bá ṣe mẹ́tẹ̀ẹ̀ta afdal torí ẹ̀rí tó wá nínú hadith tí ma Sayyidina Uthman radiyallahu anhu tó gbà wá wípé bọ́ àlùwàlá òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam ń ṣe rí rèé o ẹ̀ẹ̀mẹ́ta lọ parí nínú ẹgbà wa tọ́wá tó bá wí láwàní tàbí tó fi nǹkan borí yóò bẹ̀rẹ̀ pẹ̀lú ibi ìpìlẹ̀ orí yóò rọra fa láwàní yẹn sókè yóò dà padà yóò wá fọwọ́ pa orí láwàní tàbórí tó bá fi borí kó tó dá padà síwájú padà ó jíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam ṣe máa ṣe nìyẹn orí èyí tó bá ṣẹ́kù nínú tó fi pa orí ní máa mú lọ sétí àti mú etí àti ta etí méjèèjì ní máa pa padà tá mú omi míì láti fi pa etí o kò sílẹ̀ ìfínbẹ̀ but bí ṣe sábà máa ṣe jù ni pé omi tó bá fi pa orí kù òní máa mú lọ sí etí sallallahu alayhi wa alayhi wa sallam ẹsẹ̀ ìyí máa fọ ẹsẹ̀ títí dé kókósẹ̀ tàbí kọjá kókósẹ̀ sókè díẹ̀ sí ìwà máa mú ọmọ àka ìyí làábọ̀ àárín ẹsẹ̀ kó má fi jẹ́ pé kí ni ibì kankan ṣẹ́kù níbi àárín ẹsẹ̀ tí omi ò dé ìwà máa ṣọ́ pàápàá jùlọ ibi àtẹ́lẹsẹ̀ tí omi lè kọjá ń bẹ̀ tí omi ò dẹ̀ ní débẹ̀ tàbí bí gìgísẹ̀ ó tiẹ̀ sọ wípé wailun lil aqab minan nar ìyá aná ìyá aná ìyẹ ẹlẹ́tẹ̀ẹ́ lérò ń bẹ fún gìgísẹ̀ tààfọ̀ tó mi ò dé náà ok àti ibi táyé ibi tó bá fẹ́ ike náà so eléyìí ni ṣókí nínú bí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam bó ṣe máa ń ṣe àlùwàlá rẹ̀ gẹ́gẹ́ bá ṣe sọ síwájú kìí ṣe tí ó gba omi rẹpẹtẹ inshallah al á demonstrate rẹ̀ nísìn <coughs> tó bá ṣe léyìí tán ẹ fẹ́ ká kojú sókè ká sì ashhadu an la ilaha illallah wahdahu la sharika la wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu allahumma ij'alni min at-tawwabin waj'alni min al-mutatahhirin wa fi riwaya waj'alni min ibadika salihin òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wasallam ní téèyàn ṣe àlùwàlá tán tó sọ eléyìí lẹ̀kùn àlìjánà gbogbo lẹ̀kùn àlìjánà ó ṣì kalẹ̀ fún un tí ó kọ dí àti wọ̀ ni àìtí ìkú àlùwàlá wà ní tọ́ pàtàkì tó yẹ kí mùsùlùmí máa ṣe ń gbogbo ìgbà tọrọ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam tó sọ yìí pé istaqimu ẹ̀dúró déédéé o walan tahsu ẹ lè mọ rírì ká dúró déédéé wà alẹ́mù ẹ mọ̀ dájú wípé anna khayra amalikum as-salat ètò dájú nínú iṣẹ́ téèyàn fi rójú rẹ ọba adẹ́dọ̀ Allah subhanahu wa ta'ala jùlọ òun ní irun kíkí walan yuhafiza ala al-wudu illa mu'mina kò sí ẹnìkan tí máa ṣọ́ kóun wà nú àlọ́ àlá gbogbo ìgbà àfolùgbàgbọ́ òdodo yìí máa fọ ẹ̀ṣẹ̀ rẹ fún èèyàn ní òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ọ̀fisọ nínú àsọ́ọ̀lẹ̀ rẹ̀ kan wípé thalathun mulikatun wa thalathun munjiyatun wa thalathun kafaratun wa thalathun darajat nǹkan mẹ́ta yìí fa ìparun fún yàn nǹkan mẹ́ta ìmọ̀ jẹ́yàn ọ̀rá kò yọ nǹkan mẹ́ta ìmọ̀ pa ẹ̀ṣẹ̀ rẹ fún yàn nǹkan mẹ́ta ìmọ̀ mú kíyàn gòkè àgbà fámìlì mọ̀lìkàt sórí mẹ́ta tí máa ń fa ìparun fún yàn yẹn fahawa mutaba fashur muta kéèyàn ní àwọn débi pé ń tó yẹ kó ṣe tó ọ̀ràn yẹn lé lórí kò fẹ́ náwó sí nsà ń kówó jọ nsà nǹkan tí ó fi ṣe wà ó ṣùgbọ́n kò bìkítà lórí rẹ̀ wàhálà mọ̀tẹ́rẹ̀ kí ẹ̀ máa tẹ̀lé fẹ́nu kò sí tí máa pààyàn mú parun bẹ̀dà tó tó Allah subhanahu wa ta'ala ní sọ fún ayé pé afara'ayta man ittakhadha ilahahu hawa fa'adallahu Allahu ala ilm ǹjẹ́ wo rí ẹni tó ṣorí burúkú bí ẹni tí ó sọ ìfẹ́ inú rẹ̀ di ọlọ́run rẹ̀ tí ń sìn fàdánlọ́wọ́láwọ́ alẹ́ẹ̀lẹ́m ọlọ́run wá jẹ́ kó kó lójú ọ̀nà bó tiẹ̀ jẹ́ àwọn ẹ̀rí ni tí wọ́n máa fi tọ́ka sí o ṣùgbọ́n torí pé àwọn tọ́ka sí yìí tako ìfẹ́ kò ní tẹ̀lé Allah subhanahu wa ta'ala wa khatama ala qalbihi wa ala basarihi ghisha ọlọ́run bá wá di lọ́kàn ó di lọ́kàn látara yí pé kíni kò fódò ló gbọ́ bọ́ bá rí àmì ọba adẹ́dà tí ó fi súnmọ́ ọlọ́run ọba gan kò ní rí torí pé ọlọ́run ọba ti fi gàgá di lójú kọ́láwọn yàwá yorí burúkú wa ijabul marhi bi nafsi kí èèyàn kọ́ máa jọra rẹ̀ lójú ìjọra ẹni lójú kò sí tí máa mú ìparun báyàn tó kò sí béèyàn ṣe lé pàtàkì kó jẹ́ ẹrú ọlọ́run ọba tó tó bá ti fìjọra ẹni lójú kún ọ̀rọ̀ rẹ̀ ọlọ́run ọba ṣègìmọ̀ lẹ́yìn àwọn ẹni tí wọ́n dáa jù lẹ́dà nígbà tí wọ́n lọ sí ogun bẹ́dù wọ́n gbára lọ́lọ́run ọba nìkan wọ́n jọra wọn lójú ìgbà wọn ò lo ogun mi ńkọ́ ìmúra tí wọ́n mú wọ́n wò ó pé pẹ̀lú eléyìí ó win Allah subhanahu wa ta'ala wá fẹ́ fi yẹn pé kéése lè ní jẹ́yìn òun ó ní fa'ajabatkum kathratukum pípọ̀ yín jọyín lójú Allah subhanahu wa ta'ala ó wá jẹ́ kí wọ́n tọ́ ìyàwó ó wá tún sọ yí pé à tẹ́yìn bá tọ̀wò àwọn kan ti tọ̀wò síwájú yìí òun ọlọ́run ọba ọ̀bẹ nìkan kan tán n tí ń bẹ láàrin wọn àti wa ò ní pé ọba wa ni tiwa ni pé tí ń bẹ látọ̀dọ̀ tiwa sí ni pé kájẹ́rù rẹ̀ tápò tọkàntọkàn ọlọ́run rẹ̀ nìkan kan ṣe ló fi jẹ́ pé ìjọra ẹni lójú ìmọ̀ tètè fa ìparun fẹ̀dà gbogbo ẹni tí ìbàjẹ́ èèyàn jọra rẹ̀ lójú mùsùlùmí kì í jọra rẹ̀ lójú bí ìràkúnmí ni mùsùlùmí bó ṣe ga tó tọ́ bàbàrà tó bẹ́ẹ̀ náà ló lè tètè wálẹ̀ tó tọ́ba rẹ̀ rí tọ́tako tí ó fẹ́ ṣe torí pé ìfẹ́ inú ni tó ń fẹ́ ṣe bọ̀tẹ́ rí nì tọ́tako fẹ́ inú òun yóò ṣe kí ni yọ sàlámà. Allah subhanahu wa ta'ala sọ pé man kana li mu'minin wala mu'minatin idha qada Allahu wa rasuluhu amran an yakuna lahumul khiyara fi amrihim wa man ya'si Allah wa rasulahu faqad dalla dalalan mubin kò yẹ kó jẹ́ bẹ́ẹ̀ fún olùgbàdúgbò lọ́kùnrin tàbí lóbìnrin tó bá ti rí pé ntọ́lọ́run ọba sọ nìyí tó jíṣẹ́ lọ́sà àṣálà ń ṣàlàyé rẹ̀ báyìí kó tún wá ní nǹkan míì tó fẹ́ sàyàn yàtọ̀ sí tí ọjọ́ òfin ọlọ́run ọba bó jíṣẹ́ lọ́sà ń ṣe ṣàlàyé rẹ̀ wa man ya'si Allah wa ẹnikẹ́ni tó bá yapa sí ti ó jẹ́ òfin ọlọ́run ọba bójíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọlá ṣe ṣàlàyé rẹ̀ fọ́kàdé dàmọ́bíà òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọlá wa sọ pé wọ́sálásún mọ̀jìyàtù nǹkan mẹ́ta ìyí máa fa àkóyọ fẹ́dà ìyí máa jẹ́ kí yẹn jèrè kó ṣoríire kí ni nǹkan ó ní al-adl fòrídà inú rẹ̀ ń dùn o ọ̀ ń banújẹ́ ò ń bínú kò ní kọ́ ọ wá yapa sí ìṣe déédéé déédéé òun ó ti di ntí ọ jẹ́ ọ pàtàkì níwájú rẹ̀ bí ẹ̀mí ni ìṣe déédéé ò ti takò ní gbogbo ìgbà ó bínú ni o òun dùnnú síyàn ni o tí ó fi jẹ́ pé kí ni ọ̀tá rẹ kan ò ní wá jákàmù náà dáadáa látọ̀dọ̀ rẹ ọ̀rẹ́ rẹ kan ò ní wá lè sápamọ́ sí ọ lábẹ́ láti ṣàbòsí torí pé kí ni ẹni déédéé ni ẹ àtolórí àtọmọ ẹ̀yìn àtọkọ àtìyàwó àtọgáṣẹ́ àtọmọṣẹ́ àtọmọ àtòbí gbogbo wa ọlọ́run ọba ṣe eléyìí lọ́rùn àyàn fún wa ká ṣe déédéé òṣìṣẹ́ náà sọ àṣìláwọ̀ àti sọ pé. والقصد في الغنى والفقر ó léwu ó rí jẹ tàbí ó wá jẹ ìmọ̀ ṣe gbogbo ẹ̀ níwọ̀ntúnwọ̀nsì ńgbà tó le kéèyàn má kọjá àlà ìgbà tó dẹ̀ tán kéèyàn má nẹ́nà àpà pàtàkì gbogbo ìgbà òjíṣẹ́ lọ́sọ̀lá àṣọlá wàá sọ pé kílẹ̀ kẹta. wa khashiyatullah subhanahu wa ta'ala fi sirr wal alaniya ìmọ̀ páyà ọlọ́run ọba ní kọ̀kọ̀ àti ní gbangba èyí ò ní wípé kíkọ̀kọ̀ èèyàn àti gbangba èèyàn kò dọ́gba kí lọ́lọ́run bá sọ ó ní wa khashiya rahman bil àwọn tó jẹ́ pé wọ́n gbọ́ ọba gbọ́ wọ́n ń wá ń páyà ọlọ́run ọba ní kọ̀kọ̀ ó ní fabashirhum bi magfiratin fún wọn ní ròódùnú wípé ibi tí wọ́n bá kù sí ní kùsìkùsì á fojú fòrò fún wọn. wájú kẹrí àtẹ̀sán àpọ́nlé kílẹ̀ sàn àpọ́nlé o àlìjáde ní ìdẹ̀ra. òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́lá fi ṣe kìlọ̀ ó ní àwọn kan wà ní gbangba ajọ́ gbẹ̀ndẹ̀ àlìkíyàmà iṣẹ́ rẹ̀ yóò pọ̀ bí òkè tìámà níṣẹ́ rí bí òkè yẹn ṣe tóbi tó bẹ́ẹ̀ níṣẹ́ wọn iṣẹ́ rí wọn ó ṣe pọ̀ tó ó ní ṣùgbọ́n Allah subhanahu wa ta'ala yóò dálù wọn láyà yóò fọn ká abaham mafura yóò dálù wọn láyà kò ní gbà níṣẹ́ rí lọ́wọ́ wọn kí nìdí ó nítorí pé tí wọ́n bá dá wà ìpáyà ọlọ́run ọbọ̀ ò sí pẹ̀lú wọn kò sí aburú tí wọn ò ní dáwò gbogbo Ah, à ń ṣe dáadáa wọn à ń ṣe dáadáa wọn ojú ayé nìkan ni òfin jẹ́ pé gbogbo ògbà mùsùlùmí gbọ́dọ̀ máa ṣọ́ra kí kọ̀rọ̀ òun àti gbangba òun kọ́dọ̀gba òjíṣẹ́ lọ́sàásánà wa sọ pé hama kafarat àwọn kan tí máa pa ẹ̀ṣẹ̀ rẹ̀ ó ní isbagul odo fi sabarat bó ṣe lè wù kí òtútù mú tó gẹ́gẹ́ bá a ṣe máa sọ àwọn tí wọ́n lè gbọ́ eléyìí dáadáa díẹ̀ ẹni tó bá lọ jọ́sìrì tàbí Kánò tàbí Zaria tàbí Sokoto lásìkò ọ̀yẹ́ tọ́jẹ́ pé àti fọwọ́ kan mi omi tó hó ló ṣẹ́jú ẹ̀ nísìn láàrin ìṣẹ́jú méjì sí mẹ́ta tó bá gbé kalẹ̀ ó ti tutù tó bá fẹ́ gbọ́ yé dáadáa àfi tó Madina al ọyẹ́ tí ó mú débi pé yóò tún máa súfè ọmọ gbà báyìí ọmọ ọmọ gbà báyìí ọ̀wá torí wípé in tí ó kọ di ẹ̀rù ọbó nǹkan ṣe tutù tó yìí ó wá pé àlùwàlá rẹ̀ torí pípé àlùwàlá ohun tó pàtàkì lọ kí ẹ mú àlùwàlá wá bó ṣe kí ẹ ṣe tí ì ṣe pé à ń fi bọ́kẹ́ẹ̀tì kan ṣàlùwàlá rárá níwọ̀ntúnwọ̀nsì bí wọ́n ṣe fi ká ṣe. òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ni wà mashi bil aqdam ila jama'at ìmọ̀ afẹsẹ̀ ni lọ lè kírun jama'a ní mọ́ṣáláṣí ìmọ̀ afẹsẹ̀ ni lọ ìmọ̀ apá ẹ̀ṣẹ̀ rẹ̀ kílẹ̀ kẹta wà mọ́kútù fi masajid ba'da salawat ìmọ̀ farabalẹ̀ sínú mọ́ṣáláṣí nígbà tó bá kírun tán láti ṣe kíni láti mú àwọn àkàrò wa kì í ṣe pé ọ̀sálámà tàbáyì ọ̀dẹ̀ bẹ́sítà kì í ṣe sí mùsùlùmí kì í ṣe ṣe ẹni tọ́lágbó yìí òjíṣẹ́ náà sàrà sọ́nà wa sọ pé fáàmì darajat àwọn nǹkan tí máa mú kéèyàn gòkè àgbà wọlé àkọ́kọ́ rẹ̀ ifṣà ọ̀sálàmù assalamu alaikum gbogbo ìgbà tó bá ti rán màyá rẹ̀ ní mùsùlùmí gbọ́sẹ̀ mẹ́wàá lórí ni assalamu alaikum débi pé tó bá wọ mọ́ṣáláṣí àwọn èèyàn kírun wọn kírun assalamu alaikum ó ṣe jọ́ jímọ̀ kìí ṣe jọ́ jímọ̀ assalamu alaikum tó bá ti wọ mọ́ṣáláṣí tẹ́lẹ̀ tí wọ́n bá sálámọ̀ bá nínú òrun wọ́n á máa dáhùn lórí òrun ọ̀rọ̀ ọba adẹ́dàwálé wípé rárá kí wọ́n má ṣe báyìí máa ló fi di wípé tí wọ́n bá ti sálámà báwọn ní síyàn lórí irun ìṣàárọ̀ òjíṣẹ́ náà sàrà sálámà máa fi dáhùn asalaamu aleykum wọ́n ṣe báyìí ẹ̀fẹ́ tó bá wà lórí irun ẹni tí ó bá sí lórí irun yóò sì wà aleykum asalaam wa rahmatulah. ìfṣà ọ̀sálàm ó nípa tó pàtàkì tó kó láwùjọ mùsùlùmí torí pé kí ni ó kọ ọlọ́run ọba ní asalaam inú ọgbà àlìjẹ́nnà ló ti wá tẹ́ ẹ bá fẹ́ kí fọkànbalẹ̀ wà láàrin yín òjíṣẹ́ násàlá àṣìlám ní ẹ̀fọn ká ìfṣà ọ̀sàlá òjíṣẹ́ násàlá àṣìlám ní wà ìtẹ̀ àmù tààm ìmọ̀ fáwọn èèyàn ló ń jẹjẹ ká máa ṣọ́ra wa ní ti dáadáa ọ̀ràn yẹn ni nǹkan fẹ́ ha fún àwọn alágbájá wàláhìlá àzín kọ̀sẹ́ntì ò lè ṣẹlẹ̀ sí ọ̀sẹ̀lẹ̀ sójìṣẹ́ násàlá àṣìlám Fatima radiyallahu anha ó mú nǹkan wá fún ìṣẹ́ náà pé ah n tí mo ṣe yìí bàbá mi gbọ́dọ̀ fẹnu bà ń bẹ̀ gbà tó dọ́dọ̀ jíṣẹ́ náà sọ̀rọ̀ jíṣẹ́ náà ni tó o bá mọ ọjọ́ tí bàbá rẹ ti fi nǹkan kẹnu gbẹ̀yìn sallallahu alaihi wasallam so àìríjẹ tí nǹkan bá fẹ́ ha kìí ṣe ẹ̀rí fúnyà kọ́ wa sọ ọmọlúwàbí rẹ̀ mọ́ ó lè gbòyàn ẹ̀ẹ́ but kì í ṣe tí ọ̀wà tó kó sọmọ lọ kò sẹ́ni tí ò lè ṣẹlẹ̀ sí kò dé sẹ́ni tó o lè ṣe sí tó o lè dí tó o lè kọ́ dí tọ́lọ́mọ bá bá kádàrá rẹ̀ ọba kó ń gbogbo owó olówó owó lè ayé kọ́ ọmọ kójọ kọ́ ọmọ kójọ kọ́ ọmọ jíjọ ọ̀nkàn rira rẹ fún yàánú sàrẹ́nì so àti máa ṣọ́ni téèyàn jẹ́ ń dọ́pàtàkì ni kọ́mọ́ bá àdí pé ara tá à ń rè à ń rè fún ná ọlọ́run sì yà ọ̀yà bẹ́ẹ̀ ká máa ṣọ́ bọ́yá nǹkan káwa náà nǹkan sí wọn oúnjẹ owó ẹgbà ẹ̀dákun ẹ má bínú nǹkan kan bá ọ wà òkè ìtààmù tààm tàbí ká sè é kákan ah, àtẹni ẹni níta sè ń lé wa lé ní àníkẹ́yìn náà fẹnu bá ń bẹ̀ ni súnà ni kí ló jíṣẹ́ lára àṣálà ń sọ ó ní tẹ́ẹ̀mbá ti ń jẹ́ kí eléyìí pọ̀ láàrin ara yín tahabu ó ní tahabu tí ń bá ti ń pọ̀ ìfẹ́ ọmọ arinlẹ̀ láàrin yín ìfẹ́ ọmọ arinlẹ̀ bọ̀ tó ti nípa àwọn owó ọmọ ọlọ́run ọba ọmọ gbìn sáàrin yín tó fi jẹ́ wípé ah, kò ní fẹ́ rí ríra wa sójú òjíṣẹ́ ní kílẹ̀ kẹta tí máa mú kéèyàn wasọ́láàtì bí lẹ́yìn wọn náà sùn nìyà ìmọ̀ jílòrù kírun nígbà tí gbogbo àwọn èèyàn bá sùn eléyìí pàtàkì ọ pàtàkì gá sharaful mumin qiyamuhu bil layl iyì àpọ́nlé ẹ̀yẹ olùgbàgbọ́ òdodo òun ni wípé kọ́ mọ́ fi gbogbo sùn bó ṣe lè wò kó kéré tó ìbá ṣe rákà méjì kó jí lóru kọ́yàn kó kọ́ba ọba adẹ́dà kọ́ba ní ìmùlẹ̀ ọba tó jẹ́ pé òun nìkan ló lè bàṣírí ẹ̀dá kọ́bẹ ọba adẹ́dà kọ́ dá sí ọ̀run tí mùsùlùmí ọba ti jẹ́ kí eléyìí ó fẹ́ri nínú ọ̀rọ̀ rẹ̀ yóò sóríire kọ́lá mọ́sàdì aṣoríire. tá ní ká lu àgé yóò kò ní demonstrate tá à ń fẹ́ ìgbà pé ká gbé ká gbé igbá kan sí wa náà ẹ̀kún ọwọ́ méjì ni náà ọwọ́ méjèèjì tá papọ̀ ọwọ́ méjèèjì tá papọ̀ ẹ̀kún ọ̀kan nìyẹn ó ní kó bẹ̀rẹ̀ ó ní ó bẹ̀rẹ̀. <laughs> Oh need me need agema ọwọ́ méjèèjì tí mo papọ̀ ẹ̀kún rẹ̀ ó ní ẹ̀kún ọwọ́ méjèèjì báwọn lójíṣẹ́ náà sáà sáà fi ń ṣàlùwàlà mẹ́rin rẹ̀ ló fi ń ṣe kí ni ló fi ń wẹ̀ náà bismillah àti tá a bá ṣe méjèèjì pọ̀ náà kò ní lẹ́ẹ̀fì bọ̀tí tá a ṣe yìí láti fi àsọtọ̀ ló bẹ́tà jù tá a bá dẹ̀ ro orin kó tó di pa bẹ̀rẹ̀ kò ní lè sí náà. أشهد أن وهذا لا شريك له أشهد أن محمد عبد رسول اللهم اجعلني من التوابين جاءني من التطهيرين جاءني من عبادك الصالحين èyí tó ṣẹ́kù ni. ẹni tó bá wá fi omi bí ó bá ṣe yọ́ ṣàlàyé ara rẹ̀ fún ọba ẹlẹ́dàájọ́ gbindal kíámà torí dájúdájú eléyìí apá sí àlọ́wàlá òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam torí wípé kì kọjá àlà bá a ṣe wẹ̀ tí ì fi ju <laughs> mẹ́rin lọ mẹ́rin eré ìlọ àwọn ìyàwó wa ni wọ́n ṣàlàyé yìí mọ́ra ti pé àwọn ọmọbìnrin ó ní bàbá sùnà ọ̀yà ẹ wá ṣe ẹ fi wẹ̀ kárí àti rítàlù àlà ó dẹ̀ ṣẹ́kù báyìí náà alhamdulillah so eh, eh, ó jẹ́ kí àwọn náà súnkì mo ní ẹ̀rí ni o à ń sọ́n gbangba àti sísọ́ǹta ẹ̀rí ni fún yín tá a bá wẹ̀wẹ̀ ọṣẹ àwẹ̀ lọ́tọ̀ èyí ń ṣe ìwẹ̀ ìbádà bọ̀tẹ́ eléyìí tààbùdí ìwẹ̀ ìbádà lélẹ́yìí bọ́lọ́n ritual barakalafik bí ọlọ́run ọba ṣe fi kójìṣẹ́ lásán aslan kó fi kọ́ wa la gbọ́dọ̀ ṣe kọ́lọ́run ọba mọ́ jẹ́ ká kọjá àlà rẹ̀ náà ìbéèrè kásìmọ́ báyìí tàbí ìbéèrè lórí naam wudu naam fẹ́nà abá khadija ọ̀fẹ́nà kútùbí ìdìn naam one two eh? three four. Eh? five six seven eight nine one two ó dá mo fẹ́ tún pín ní nọ́mbà three tí ó ní o lè máa sinmi kó o gbé wa máìkì wa. àwọn tó bá ní ìbéèrè kan one two three four five six seven bọ́dà ló ti wá. ok seven da rárá àárín yìí ni ta ni seven ok ta ni six six seven eight ẹnu ọwọ́ kí n rí nine afa today fila white ten for now number one. salamu alaikum. wa alaikum salam tala. Ah, ayakala ya sheikh. ayak. Ah, nígbà tí a ní ọwọ́ tẹ ní ọwọ́ mé hmm, tí òsílá muhammad salam tó gbẹnu yín sọ fún wa eh, eh, pé ọwọ́ ẹ̀kún ọwọ́ méjì bẹ́ẹ̀ sí wẹ̀. no rárá ìpapọ̀ báyìí ìpapọ̀ mẹ́rin bẹ́ẹ̀ ó sì wẹ̀. mẹ́rin báyìí tá a papọ̀ báyìí múdù rẹ̀ nù. a rí i pé tá a bá fẹ́ yọ kí ni wọ́n á ní múdù òjíṣẹ́ lásán sálàm mm. ọwọ́ tá a bá papọ̀ báyìí mélòó ọwọ́ tí yín ó yàtọ̀ tèmi. bẹ́ẹ̀ni ara tèmi náà dẹ̀ yàtọ̀ sí tiẹ̀. jazakallah khair jazakallah khair ẹlẹ́ẹ̀kejì tó jọ wọn bẹ́ẹ̀ ni pé nígbà tí ẹ sọ pé omi sáwà bẹ́ẹ̀ni pé a lè fi ṣe ìwẹ̀ ìbáradà náà. bẹ́ẹ̀ni àwa ní dàfíyà a rọra ṣe sí tí ó máa kán tó tó tó bí ìtọ̀ tí òfin ní jẹ́ pé a wà waste omi. Islam o kórìíra wastage nínú gbogbo nǹkan ibẹ̀ ní dẹ̀ ti bẹ̀rẹ̀ wastage irú nǹkan máa wastage àsìkò wastage owó wastage ọ̀rọ̀ ló fi jẹ́ pé gbogbo nǹkan á sọ ní ṣókí bó ṣe bá mu láì West àsìkò láì waste nǹkan kan mm. a máa ṣe ni níwọ̀ntúnwọ̀nsí gbogbo ẹ̀ pátápátá. Jazakallah. na one two. asalaamualeykum wa rahmatulah. wa rahmatulah ìgbà tí ẹ ṣàlàyé fún wa lẹ́ẹ̀kan pé tí ànábì sallallahu alaihi wasallam tó bá parí àlùwàlá tán yóò wá síjú wo sánmà bẹ́ẹ̀ naam mo fẹ́ kẹ́ ṣàlàyé lórí ẹ̀ yóò ṣe ashhadu an la ilaha illallah wahdahu la sharika lah wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu allahumma ij'alni tawabin waj'alni minal mutatahhirin waj'alni min ibadika as kò ní wo sánmà. ẹ̀rí yẹn ò fi múná dóko tó but ọ̀rọ̀ pọ̀ lórí rẹ̀. ya inshallah. inshallah. náà ọwọ́ a máa ṣe nǹkan kan ẹ̀ńdà tó bá ṣàlùwàlá tán most cases kí ẹ tó ṣàlùwàlá yóò fẹ́ yóò lọ tọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ tó bá ṣàlùwàlá tán yóò wá bu omi ọwọ́ kan báyìí yóò wá ṣí ibi ìsàlẹ̀ yóò wá fi wọn báyìí. torí ìgbà míì tó o bá wà lórí ìrun tó o tọ̀ tán tó ń tábà tó o ṣe gbogbo ẹ̀ tán o wá wà lórí ìrun àṣetán àkọ́kọ́ kò fẹ́ kó o rí ìrun kí o ti ń kí nísìn o wá fẹ́ ṣàgálà rẹ̀ kóró ìròyìn bá ọ tí ó fi jẹ́ wípé o ò ní lè concentrate lórí ìrun ó lè jẹ́ irun jamaa lọ wà ọ wà á máa ní feeling pé nǹkan kan ti ń kan nígbà míì tí ara rẹ̀ ọba gbà mọ́ ọba kú lórí ìmú bọ́ ọba lọ yẹ̀wò kò ní sí nǹkan kan bẹ̀. láti yẹjú rú nǹkan báwọn tọ́ ọba ti rọra ṣe báwọn tó bu omi tọ́ bá ti ń sọ pé nǹkan kankan ó ní ara omi tí mo gùn ọ́ ni. kò ní ráàyè gbá ọká bíi bọ́ọ̀lù torí tọ́ bá ti ráàyè gbọ́ ọká kó tiẹ̀ jáde kúrò lórí ìrún ọlọ́yẹ̀wò sọmọ pé bó tiẹ̀ bá rùn ó ti kọ́kọ́ mú ọ inú rẹ̀ máa dùn tọ́ ọ̀bá tiẹ̀ wà báràkà yẹn wọ́n sábà pé so gbogbo ọ̀nà tí àṣetáàni òfin ní rí ìkápá lórí wa ó ní pé kí ni ká tẹ̀lé súnà òjíṣẹ́ Muhammad sallallahu alaihi wa sallam. Wákàsílá. Tí nọ́bù yẹn. Ń dà. Iṣẹ́ lè máa fi nọ́sù dé so that ẹlòmíì tó bá fẹ́ sọ́ǹtà á lè reference ẹ̀. Nosus. Bẹ́ẹ̀ni, ó yẹ mi mú mọ́. Náà òjíṣẹ́ ńlá àṣálà ń ṣàlọ̀ àlátán Jibril bá sọ̀kalẹ̀ ó ní ọ̀yà wọ́n lásùwàbà now number three kọ́lọ̀n kó jẹ́ kí a rí ń pẹ́sà lórí dáadáa kọ́lọ̀n ń ṣe kìràkìtà wa ní ètì a fi jèrè lọ́jọ́ ìgbẹ̀lẹ̀ kíá ìbéèrè tèmi sà fún wa. náà إني أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين نعم واجعلني من عبادك الصالحين نعم so èmi máa ń ṣe dé waj'alni min ibadika salihin. so ọmọ ìyá kan wá pè mí sákèsì ìjọ kan pé ìyẹn ò sí ń last one ok ẹgbà àwọn àfáà kan fọ̀rọ̀ jómi tó rọrọ̀ yìí pé àwọn ẹ̀rí tó mú wá gbogbo wọn lẹ ṣùgbọ́n tá a bá sùjọ yóò mú nǹkan yóò gbé fúkẹ́ sókè but èyí tó fọkàn balẹ̀ jù ni wípé wọ́jẹ̀ alni minal mutatahhirin. naam jazakumullahu khair. wọ́n tó fi jazakumullahu khair. assalamu alaikum aleykum asalaam. ọlọ́run bá wa lọ́rọ̀ ẹ̀mí yín lórí dada. àmì àtẹ̀yìn náà. naam a rí àwọn mọ́sálásí kan tó yẹ pé wọn ò ní ilé àlùalá. naam. wọ́n kàn kó àgé jọ. Hmm. tábà fẹ́ ṣàlùalá ń bẹ̀ ṣé ká lóso yẹn ṣó wà permitted ìlóṣù ṣàlùalá. gbogbo bá wá ṣe rọ ẹ lọ́rùn. di almuhim ṣàlùalá bí ó súnà ṣe mu wa. ẹlẹ́ẹ̀kejì sáré pé ààrẹ ni tó yẹ pé wọ́n mọ̀lẹ́ nìrí ládùúgbò mùsùlùmí ni. ó máa ń ta omi ó dẹ̀ tún máa fi ń ṣètọ́ rẹ̀ ṣùgbọ́n ilé tó opposite nígbà tí wọ́n máa ra àmì tí wọ́n máa ra ilẹ̀ yẹn ó jẹ́ àwọn christian so tó máa ní ìdomi wọ́n máa ń gbà lọ́fẹ̀ẹ́ lọ́dọ̀ bàbá kódà ìgbà tó fẹ́ máa kọ́ ṣọ́ọ̀ṣì wọn náà wọ́n máa tún gbomi ń bẹ̀ so ó ń ṣe mí kàyéfì pé bàbá tó fún wọn. ẹ̀tọ́ aládùúgbò ẹ̀tọ́ aládùúgbò wọn náà kàn án kàfíwà kódà bó jẹ́ kẹfìrì. ẹlẹ́kẹ̀tẹ̀ sàmó. bó ṣe jẹ́ pé ń gbà mí náà ó lè jẹ́ mọ̀lẹ́bí ó lè jẹ́ aládùúgbò ok tí iye èèyàn bá lọ jẹ́ kiri yóò ń kọ́ tó bá ní òun fẹ́ lọ ṣọ́ọ̀tì ó gbé lọ ọkàn nílé wa jọjọ sí gbọ́ ni kí n wá gbé ń padà ọ̀dẹ̀ ọ̀dẹ̀ gbọ́dọ̀ mí tiẹ̀ àrí nínú ọmọ àyà tó jẹ́ wípé kó tó wá sí halkọ yọ kọ̀kọ́ gbé mọ̀mọ́ rẹ̀ lọ ṣọ́ọ̀tì ṣọ́ọ̀tì ó dẹ̀ ń bá wọn sọ̀rọ̀ adẹ́njọ́ ń bá wọn sọ kọ́lọ́wọ́n kó fi ṣe sábàbí oríire fún ọláyé bí àtijọ́ gbẹ̀dẹ̀ àkíyàmù ṣe gbìyànjú yẹn torí wípé <laughs> àgbọ́yé òun ni wípé ká lo ìgbésí ayé wa ní lílò bójìṣẹ́ lọ́sà àsọ́là ń ṣe lò tí è ṣe pé pẹ̀lú ìfẹ́ inú tiwa bá a ṣe fẹ́ ọ̀kan nínú àwọn ìyàwó àwọn sàbẹ̀ òjìṣẹ́ lọ́sà àsọ́là ó béèrè lọ́wọ́ òjìṣẹ́ lọ́sà àsọ́là ó ní jáàtì ni omi wáyé àrọ̀ rìbà ìyá mi wá bá mi o ó wá bá mi ó ń jẹ̀ràn kí n ṣe dáadáa sóhun kéèdè ṣe múslímà òjíṣẹ́ náà sálàmì ṣe dáadáa sí ó ṣe dáadáa sí <laughs> so gbogbo àwọn wọ̀nyí alábàágbé ẹbí ara gbogbo nǹkan arìnrìn àjò ó lè jẹ́ arìnrìn àjò kí nǹkan dá mọ́ lọ́wọ́ kí dẹ̀ ṣe mùsùlùmí wọ́n ń pariwo pé ebi ń kí ni kóhun ó ṣe ẹ̀ràn lọ́wọ́ o ò ní sọ pé torí pé kì í ṣe mùsùlùmí o ò ní ìrànlọ́wọ́ ọ̀kan ní ìrànlọ́wọ́ ni lórí ìbàjẹ́ bó ṣe jẹ́ pé mùsùlùmí gan ò gbọ́dọ̀ ràn lọ́wọ́ lórí ìbàjẹ́. Ah. náà bọ́ wọ́n ń fòmì yẹn kọ́ ṣọ́ọ̀ṣì wọn ni o ṣé bá a. náà náà ẹni tó ń kírun lọ sà látara kan ń kírun lọ ni wọ́lẹ̀tì dẹ̀ wà lápò ẹ̀yìn bẹ́ẹ̀ni bí pẹ̀lú ọkàn tẹ pé change díẹ̀ tó wà náà ẹ̀ ń máa lò ó bẹ́ẹ̀ni bí ìrùn ló wà tọwọ́ bọ̀ ọ́ àpò tó ń fa wallet yẹn yọ lórí ìrìn yẹn ló ti squeeze ọwọ́ ẹ̀ nìyẹn ah. so nígbà tó kírun tó mọ̀ pé nìyẹn ó rí pé aláìmọ̀kan lẹ́nìyẹn ó ń bò ń ṣeré ni hmm. ṣùgbọ́n lórí ìrìn ó ti kọ́kọ́ squeeze ọwọ́ ẹ̀ nìyẹn náà láti gba wallet yẹn ó dẹ̀ ń kírun lọ ọwá ń kírun rẹ̀ lọ́kọ̀ jẹ́ kí n tó ń ṣe òun kó járun òun ó mú ó mú ọwọ́ ẹnìyẹn má á fọ yẹn ekeke ó mọ̀ ṣùgbọ́n tó bá yẹ pé níbi tó ti ń fún yẹn ó ti wá kọyìn sí kíbla ó ti wá di jàgídíjàgan kó tún rẹ̀ bẹ̀rẹ̀ sa lastly sa ẹni tí ìgbà tí kò mọ̀ náà ó jì sínú sínú ìgbà tó tún wá yé náà ó ń fọgbọ́n ṣe so ìpayọ̀ ọlọ́run bá dé dáwà mú pé yára. Ah, kọlọ́n bá máa lọ bínú sóhun ó wá fẹ́ fi owó rárá inú bínú ọlọ́run bá gan lọ́wà kọlọ́n kó tú kó ṣe tú kó gba túbọ̀ òun kó jẹ́ òun ó lè túbá kó dẹ̀ gba túbọ̀ òun. ipò tó wá wà ń sìn nìyẹn ṣùgbọ́n wá rò pé ṣé kò ní da kí ṣé ṣọlọ́run ó gbà àbí kò ń jẹ gbà ni yóò torí tútúbà yẹn. tó bá ní títúbá dáadáa ọlọ́run ó hmm. kó wá túbá kó túbá torí kò sígbà tí ò lè ṣẹlẹ̀ ẹ jẹ́ kí n fún ẹ lápèjúwe kan ọmọ ẹ̀yà wa kan ọkọ rẹ̀ tẹ̀blíg bàbá tẹ̀blíg ìyàbí nẹ́fìsì ya tẹ̀blígà mùsùlùmí ni wọ́n ń tà ní pẹ̀lú wọn náà ní pé ọ̀rọ̀ manhaj gbogbo ohun tí wọn bá ṣe kéèyàn dúró pẹ̀lú kíni òfin ọlọ́run ọba kọ́ wá kó dẹ̀ fi tẹ̀lé ojú ọ̀nà àwọn sáràfù tí fanfa láàrin wa nù ó ní wàhálà pẹ̀lọ́kọ wọ́n ní ọkọ lásìdẹ́ǹtì ọkọ wà nù àìlera ìgbà tó yẹ kóbìnrin ó ṣó wípé ìyàwó lòun nìyẹn sẹ́yìn lọ́lá na pàápàá jùlọ ó ti bímọ bí márùn-ún tàbí mẹ́fà gan fún ọmọkùnrin débi wípé àwọn ọmọ ti lọ ọkọ bá ok ọkọ òun náà tọ́ba kọ́kọ́ lójú ọ̀nà à ń kọ́kọ́ tàbó ṣe kólérùn ọ̀yá kí ìjọ àjọṣepọ̀ wa ká túká mùsàlẹ̀m ṣeré àfáàyè gbà lókun ìgbà tó bá yẹ pé ìdádúró rẹ̀ kìí ṣe ìdádúró taburú tàbí bàjẹ́ ó dádúró torí pò náà kọ́lé pé Allah subhanahu wa ní innal insana kí ni sábàbù mal al ó ní araha stagna torí òun rẹ pé òun náà ti tó tán òun náà ní tòun ibi tó wá kọ́lé sí ntọ́yàn síjú òun ní ṣìnà àtàwọn kèfèrí àdúgbò wọ́n wá ń bá tì wọ́n ń yọ wá bá torí pé òun ti ń dágbé ọ̀kan náà àwọn ọmọ ẹ̀yà ọ ṣàlàyé fún ojú túbá lọ́gbọ̀rọ̀ yín gbà ẹ̀ṣà ó ṣe gbogbo dáwà fún ó ṣe gbogbo ẹ̀ fún ó ó mú un lọ́kàn wípé á ah, òdodo ni wọ́n ń sọ fóun but kò tẹ́lẹ̀ gbọ́ wá ṣe dojú ẹ̀ nínú àwọn kẹfẹ́rẹ́ àdúgbò tí wọ́n lọ máa ń bá àmọ́ra wọn òun wà lọ́dọ̀ rẹ̀ lọ́lọ́jọ́ fi dé ó ti wà láhàámọ́ báyìí kó wà nílé ọkọ rẹ̀ kó má gbádùn ní sẹ́kọ̀ndì kan súlẹ̀ tí ó fi jáde láyé ọdá fún ju wípé kó wá lọ sí ṣọ́ọ̀bù ṣìnà lọ tí ó bá lè jókòó lé ọkọ bá kódẹ̀ dá wà kó má ṣe bá dà kó má mójútó àwọn ọmọ èyí ń bẹ́tà fún ju pé kó wá má ṣe ṣìnà lọ ó lè gbára dúró ọ̀dẹ̀ dúró ní ọkọ kò fẹ́ tẹ̀lé òfin ọba dẹ́dà ó ti kó súnú rẹ̀ báyìí kọ́lọ́njẹ́ ó lè tùrùbá kọ́lọ́n fi lè kọ́ lẹ́kọ̀ọ́ ẹ̀ǹtí ń ba ọmọ tọ́jẹ́ pé rí lòun òun ti dòkú gbẹ́ kọ́lá Allah subhanahu wa ta'ala kọ́ máa fi ìpáyà rẹ̀ sí wa lọ́kàn gbogbo ìgbà ló fi jẹ́ wípé títúbá kúrò nínú ẹ̀ṣẹ̀ all the time kéèyàn ma jẹ̀ran rẹ̀ ni téèyàn máa ń ṣe ń dìlé rẹ̀ ẹ̀ṣẹ̀ kan túnú tó gbọ́dọ̀ túbá lórí ìdílé yẹn gan gbogbo ìgbà ọ pàtàkì nǹkan tó ń ṣe yóò dá o òtítọ́ kọ́ mọ̀ bẹ́ẹ̀ kọ́ máa ṣègbìyànjú bó ṣe túbá torí pé kí ni ikú ọ̀dọ̀ ọjọ́ fẹ́nìkan àrùn òdèbósù kò sẹ́ni tí ò lè ṣẹlẹ̀ sí anytime ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yà rahimahullah rahmatawasa mítì ni wọ́n lọ ṣe gbogbo àwọn èèyàn ńláńlá ló pé síbẹ̀ ilé epo ló ti ń ṣiṣẹ́ ọ̀gá kan ní bẹ̀ àsìkò òun tó bí aago kan ó ní ọ̀nà àwọn wọn ní aláàjì amọ̀ntọ́ fẹ́ lọ ṣe ọ̀fẹ́ lọ kírun oníbẹ̀ẹ̀ni ó lè kírun tán ó ń ṣàfikà rẹ̀ ó dẹ̀ ṣe bí ẹni tó gbé ó ti lọ wọ́n kàn gbé lá wọ́n gbé lọ sí mbẹ̀ kò sẹ́ni tí ò lè ṣẹlẹ̀ sí lórí dáadáa ni àríkàn bẹ́ẹ̀ náà ó ní hmm. ẹni tí ń fi ìròyìn falẹ̀ ju agbọ́ ìṣẹ́jú mẹ́wàá ti kọjá ẹ̀ tí ì ṣe tán nǹkankan wọ́n ní à ń bọ̀ ní ìsìn ó ní èmi ò kí tèmi o ọ̀dẹ̀ ṣe kírun ọ̀dẹ̀ ṣe kírun tán ọ̀dẹ̀ fẹ̀gbẹ́ lélẹ̀ bá iná ìlànà àmì ìnáwó tẹ́ pé bóyá ìṣàlọ̀ ọ̀rá táwọn àbójú ní ah, ẹ̀jẹ̀ mi ó kí tèmi o ó wà ní sájà àgbẹ̀yìn báyìí wọ́n fẹ́ wọ́n ń ṣèkọ́ ọmọ àwọn òrí kó mira ni wọ́n ṣe báyìí ó ti lọ ó kú sórí kíni sórí dáadáa orí dáadáa náà ni wọ́n ó ṣe kíni ni wọ́n ó jí sí ó fi jẹ́ pé gbogbo ìwà kìí ṣeré tó bá rò pọ̀ ń ṣẹlẹ̀ sáwọn ẹnìkan tí ò ti kàn ọ́ ń bọ̀ kàn ọ́ náà ìpáyà tí wọ́n máa ṣe ní pé kó kàyàn sí àsìkò àti bí tó yẹ pé kí ni èyí ó ti rá níwájú ọba adẹ́dà kọ́lọ́mọ́sàjì àti rá wájú rẹ̀ náà. zakunlọ kiri. láti ọ̀dọ̀ àwọn ọmọ ìyá olóbìnrin. náà wọ́n ní àwọn gbọ́ pé láàrin pé ó pọ̀ jù àrírú ogójì ọjọ́ ó yẹ kí wọ́n máa fa irun abíá àti irun abẹ́ pé téèyàn bá fi ṣe bẹ́ẹ̀ pé ó ti ń di ẹ̀ṣẹ̀ tó ń tàn lọ́rùn pé ṣe ń jẹ́ ẹ̀rí kọ̀ọ̀kan wà tó dé ilé. hadith tó wà nínú sunan abi sunan nasa'i àwọn sàábé òjíṣẹ́ lásà àṣàlà wọn ni wákàtà lánàá nàbí sallallahu alayhi wa sallam òjíṣẹ́ lásà àṣàlà ó fi àsìkò sí fún wa lórí kíni lórí èékánná gígé irun abíyá fífá irun abẹ́ fífá àti kíni fún ọkùnrin ìmá ṣe kíni ìmá trímù túbọ̀ mú rẹ̀ trímù ni ò kìí ṣe fífá èyí tó kọjá orí ètè yẹn ni wọ́n ní kí a rè kú òǹbẹ torí òjíṣẹ́ náà sọlá ọ demonstrate ọgbà onílọ́kan nínú ọ̀kan náà àwọn sàábé ó dẹ̀ mú ó fi lé etí ọ̀gẹ́gẹ́rẹ́ ẹ̀rùn ètè tí irun bà lé lórí ní ti sàábé kan ọwá géètì bẹ̀ lórí rẹ̀ kú láti fi hàn áwọ́ pé bá a ṣe gẹnu ní imáàmù náà Malik rahimahullah rahmatan wasa ló fi sọ pé ẹni tó bá fa ó fi ìyà jẹ irun mú punishment rẹ̀ ni pé kí wọ́n ti mọ́lé náà number five gbogbo nǹkan wa so tó bá ti dogójì ọjọ́ téèyàn ọ̀farun abíyá tí ọ̀farun abẹ́ tí ò gé èékánná ó ti di haramu kìí ṣèṣe sí mùsùlùmí kọ́ wá ń dá èékánná sí zayl hush bí àwọn ẹran inú gbó àwọn àwọn àwọn kìí ṣe na bí ẹranko àbíjà kìí ṣe ìṣesí mùsùlùmí mùsùlùmí gbọ́dọ̀ ìmọ́tótó mùsùlùmí òní wípé kó ṣe gbogbo eléyìí tó bá ti jíjọ́ jímọ̀ alálàákán ọ̀ràn yẹn ni kó kọ́kọ́ wẹ̀ ọ̀ràn yẹn ni pé kọ́wẹ̀ kọ́dẹ̀ lo tùàrí aládùn tó bá fẹ́ bá wọn ṣe láwùjọ torí kí wọ́n má bàa máa sákú òfun látara òórùn búburúkú tí ń jáde lára. Náà. Assalamu alaikum sir. Wa alaikum assalam. Ọlọ́run járe pẹ̀lú orí dáadáa. Àyà àti wọ́n náà. Ẹ̀yọ́ sá, mo fẹ́ bèèrè ń pa pé kí ni nǹkan tó ń pè ní déédéé láàárín ọkọ àtìyàwó bóyá ẹni tó fẹ́ yàwó méjì mẹ́ta mẹ́rin. Báwo ni èèyàn ṣe lè ṣe déédéé láàárín wọn? torí àwọn èèyàn máa ní pé déédé yẹn ò ṣe é ṣe ah, déédé yẹn ni wípé oorun o lè má súnmọ́ pọ̀ déédé oorun tó bá sùn bí lẹ́nì iye àsìkò tó bá sùn lọ́dọ̀ kan ló sùn lọ́dọ̀ ìkejì náà tó déédé tó wà bẹ́ẹ̀ nìyẹn déédé tó wà bẹ́ẹ̀ ni déédé kejì ìntọ́ ọba ná kọjá pé ná ìwọ̀ntúnwọ̀nsì kìí ṣe déédéé ni wípé kẹ́nìkan ẹ pé ọ̀pá aṣọ márùn-ún ló nídìí ètò wa nídìí ọ̀pá aṣọ mẹ́ta torí pé ó nídìí déédéé kọ́ wa ní dandan láti fún ọ̀pá mẹ́wàá tiẹ̀ náà rárá déédéé ni nídìí olúkálùkù wọn kìí ṣe déédéé ni kọ́ sọ wípé ẹni mẹ́wàá tó ní bùkátà sápò rẹ̀ sì kan ẹni tó jẹ́ pé kò ì bímọ kan ni ó lọ pé àpò kan ni wọ́n gbọ́dọ̀ gbé fọ́ọ̀nù èèyàn ṣe déédéé ẹ̀hẹ̀n ní ìdí olúkálukú wọn bó ṣe jẹ́ ni wọ́n ṣe ṣe déédéé sùn. ẹ̀yẹ ah. sà àwọn ìyàwó rẹ̀ sínú ìlà ẹ̀ ṣé abẹ́rùlé kan náà ni gbogbo ọjọ́ gbé. rárá wọn ò gbénú ilé kan náà but wọn ò jìnnà síra wọn lọ títí ló fi jẹ́ wípé torí obìnrin ní territorial consciousness tèmi ni ti kitchen ilé ìgbọ̀nsẹ̀ bá ń pa wọ́n pọ̀ ọ̀gọ̀ọ̀rọ̀ wàhálà ibi tí máa ti ṣẹlẹ̀ nù wọ́n lè wà ní abẹ́ òrùlé kan náà but tí apartment olúkálùkù wọn wà ní ọ̀tọ̀ọ̀tọ̀ ṣùgbọ́n tí a bá fẹ́ pa wọ́n pọ̀ kẹ́jọ àpapọ̀ tẹnu wọn bá kò sí èèyàn lè pa wọ́n pọ̀ tẹnu wọn bá kò sí tẹnu wọn bá kò sí èèyàn ò lè ṣe é. ẹ sà mo gbọ́ wípé ìyàwó tí mùsùlùmí lè fẹ́ kò gbọ́dọ̀ ju mẹ́rin lọ. bẹ́ẹ̀ni. wípé téèyàn bá fẹ́ fẹ́ ìmí ó gbọ́dọ̀ kọ ìkan. tó bá fẹ́ fẹ́ lé ẹ̀kẹrin àbí. lé ẹ̀kẹrin ó gbọ́dọ̀ kọ ìkan nínú mẹ́rin yẹn. bẹ́ẹ̀ni. kí ni nǹkan téèyàn fẹ́ ni pé ẹyọkan yẹn ṣe àbí kọ́ndíṣàn wo hmm. òun ni èèyàn fẹ́ fi ẹyọkan yẹn sí kó tó di pé èèyàn kọ̀ láti fẹ́ mi. ah àti condition wo ni obìnrin yẹn fẹ́ wà yìí téèyàn fẹ́ kọ yẹn. istibdal àbí tó o bá tiẹ̀ fẹ́ tí ìbá ṣe pé o fẹ́ pààrọ̀ kan ni o fi fẹ́ kọ̀ kan condition wo lẹ́ni tó èyí tó o fẹ́ kọ̀ yẹn condition wo ló fẹ́ wà sọ gbọ́ mi yé. mi gbọ́ yé. kì í ṣe wípé o fẹ́ fẹ́ mi ló fi fẹ́ kọ̀yàwó bá méjì péré náà ló ní àìgbọ́ra ẹni yóò fẹ́ ṣẹlẹ̀ láàrin yín ọwọ́ afẹ́ kọ̀ọ̀kan nínú méjì tó ní ètò ọkọ̀ yẹn ètò ọfẹ́ kọ̀ condition wo ló fẹ́ wà. bẹ́ẹ̀ ni bá ń gbé wọ́n bèrè pẹ̀lú tó níyàwó mẹ́rin tẹ́lẹ̀ tó wá fẹ́ fẹ́ mi sí ó gbọ́dọ̀ kọ̀ọ̀kan kò sí nǹkan tó sọ pé ó gbọ́dọ̀ kọ̀ọ̀kan nítorí tó ṣẹlẹ̀ ní pé bóyá nìyẹn kọ ìkànnù àmẹ́rin ló tó lè fẹ́ ìmí ìsì torí pé tí ò bá jẹ́ pé wá kọ ẹnìkan nínú àmẹ́rin yẹn pé sáwà bí ẹ̀ wá kókó fi kọ́ kó tó lè fẹ́mi tó wá fẹ́mi lẹ́yìn mẹ́rin yẹn zìnà ló ń ṣe. wọ́n náà mo sọ yẹn tá à ń sọ ni pé òun ṣe pé láńgbèjì pé ó gbọ́dọ̀ kọ̀ọ̀kan. lẹ́gbẹ̀ẹ́ ìgbọ́dọ̀ kọ̀ọ̀kan yẹn kì í eh. ṣe ní tí ń ṣu bẹ́ńsù nù so ti yá báyìí nísìn ẹ̀hẹ́n na barakallahu fik. ẹ <laughs> sà mo ti bèrè rí bíbá yìí pé ṣéyàn lè kírun lẹ́yìn alábòsí ẹ ní pé kò sí nǹkan tó kọjíyàn láti kírun lẹ́yìn. bẹ́ẹ̀ni alábòsí àbí. bẹ́ẹ̀ni kò sí tọkọ di ṣùgbọ́n kéèyàn kí lẹ́yìn ẹni tí ó jẹ́yàn rẹ̀ lọ bẹ́tà but kéèyàn wá ṣe dẹ̀líìlì nu wípé mọ́ṣáláṣí wà torí pé òun sọ pé alábòsí lẹ́nìkan kọ́ wá pa mọ́ṣáláṣí tí kọ́ mọ́ kírun mọ́ṣáláṣí kọ́ mọ́ kírun lé kọ́ sẹ́rì fún. ẹ gbọ́ wọ́n ní ká gbìyànjú àti restrict àwọn òbéèrè wa sí orí àlùwàlá ká má yà kiri jù so that a lè yanjú ọ̀rọ̀ àlùwàlá. ẹ ẹ kì í yàn wọlé ẹyin ẹbí dèrè tó ẹ̀sà títorí mọ́sálásí tí a máa ti ń kírun lọ́dọ̀ wa ó ṣẹlẹ̀ pé ẹni ẹ̀hún kọ́ ni imam bọ̀ ó máa ń jẹ́ pé ó máa ń lead láti kírun bọ̀ ó jẹ́ máa ń ṣàbòsí so àwọn èèyàn jẹ́ wà ń fẹ́ máa sá láti lè ní pé kán kírun but máa ń rọ̀ wọ́n láti. kí ló dé tí ìmáàmù ò máa kírun. ìmáàmù sí lára òun ni wọn òun ló wá nímọ̀ jù. òun kọ́ ló nímọ̀ jù. but òun ló ń ṣáájú. ó tún máa ń ṣe ìṣe wípé táwọn èèyàn bá ti wà mọ́ọ̀sì wípé bóyá àtòsáfúwájú bóyá àti ẹ̀tí nìkéyàn kan bọ́ síbẹ̀ ó máa ń sáré bọ́ síbẹ̀ ìpè kìíní tí àwọn èèyàn dẹ̀ ń bá drive. ẹni tí ó bá ṣáájú kírun fáwọn èèyàn tí wọ́n ń kórìíra rẹ̀ irun rẹ̀ ò ní kọjá àtàrí rẹ̀ násù ni. sàbí òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam abdulrahman bin awf radiyallahu anhu wọ́n ti sí ẹni nígbà tí ó wà ní masjid kan wọ́n ní kó ṣáájú ó dẹ̀ bó ṣe bọ́ síwájú ó ní ṣáàrẹ́ nìkan tí inú rẹ̀ ò dùn sí pé kí n ṣáájú fún yín o wọ́n ní à bóò ni inú wa ò ṣe ní dùn sí pé kí sàábé òjíṣẹ́ náà sàásálà ń kọ́ ṣáájú fún wa ó ní èmi mo rán mo fẹ́ pe àkíyèsí wa sí ni wípé òjíṣẹ́ náà sàásálà ń sọ pé ẹni tó bá ṣáájú fáwọn èèyàn tí wọ́n ń kórìíra rẹ̀ irun rẹ̀ ò ní kọjá àtàrí rẹ̀ so kìí ṣe pákáleke ṣé bóun ló fẹ́ kí òun ló fẹ́ kóra rẹ̀ sí wàhálà èyí ò ṣe dẹ̀líìlì fún àwọn jàmá kí wọ́n wá dẹ́yẹ sí mọ́ṣáláṣí àìdẹ́yẹ sí mọ́ṣáláṣí àìdẹ́yẹ sí mọ́ṣáláṣí. number six number six. n tí mo rò pa àfa ìfẹ́ béèrè nípa ìyàwó tá a fẹ́ èèyàn fẹ́ fẹ́ àwo lẹ́yìn ìgbà tí àwo èèyàn ti pé mẹ́rin pé bọ́yá ọ̀kan ti ó ti dàgbà àti súnmọ́ gan fẹ́ máa fànira bọ́yá kí n má kọ̀rọ̀ sí ẹ lẹ́nu ẹ ọfẹ́ jọun tó ń sọ sọ̀rọ̀ bó ti ẹ̀rọ àti súnmọ́ gan ó fi ti fẹ́ máa fànira ọfẹ́ máa fàkórira máa fàbòsí. àwọn tí wọ́n lè gbọ́ lè yé ni àwọn tí wọ́n bá níyàwó kì í wá sàwọn tí wọ́n ti níyàwó nìkan àwọn tí wọ́n bá ní jẹyọ kan lọ àwọn ọkùnrin bẹ́ẹ̀ ni torí tẹ́sítì yẹn ní gbogbo nǹkan ó lè ọgọ́rọ̀ gbàmí tí wàhálà máa ń ṣẹlẹ̀ láàrin lọ́kọláya tẹ́ẹ̀mù ẹ̀yìn wò ká kí lọ wá tó gbogbo eléyìí ó lè mọ jẹun tí wọ́n ń rò lẹ́jọ́ fún yín gangan ni wàhálà wàhálà gangan ní bedroom gangan gan ló ti bẹ̀rẹ̀ ló fi jẹ́ pé àwọn amòye àwọn àfa àwọn tí wọ́n máa ṣe ni wọ́n máa trace ọ̀rọ̀ tí wọ́n máa ti ń sọ̀rọ̀ yẹn wọ́n máa tíyèsí ọ̀rọ̀ yẹn lọ sínú kọ̀rọ̀ yàrá pé eléyìí wọ́n ń kọ́ akẹ́ ẹ̀hẹ́n náà tún wà ń bẹ̀ wọ́n àrẹ òkè ẹjẹ́ akúkú sọ̀yún tó ti yé bá circumstances lè wà tó yẹ pé ṣé bí wọ́n ní kásásùn sọ̀dọ̀ wọn ni ọkùnrin ọkọ̀ wá ní yóò sùn ọ̀dọ̀ rẹ̀ kò ní súnmọ́ yóò wá máa rìsáàvù agbára rẹ̀ fún omi ìtọ́fẹ́ lọ sọ́dọ̀ rẹ̀ ọkùnrin lè ṣe alábòsí so tí kébà ní sìn gbogbo oríṣiríṣi tí wọ́n fi fàyún kọ̀rọ̀ ra ládọ́rọ́ wọlé àdẹ̀rọ̀ kọ́ má ṣe nǹkan tí ó fi ní ọmọ làkejì lára kó náà má dẹ̀ gbànira fún ara rẹ̀ irú nǹkan báwọn tó bá ti dé lẹ́vù yàn ìsìláàmù ò pé ká máa hangi obìnrin ká rọra yẹra so èyí wọn lè fa kó ṣe istibdal àwọn ìdípọ̀ gan so láti fi hàn án lọ́wọ́ lórí ìbéèrè tó fẹ́ béèrè ẹ̀ ọ̀ntọ́. salamu alaykum. wa alaykum salaam tala ya. alhamdulilah ó dàbí pé àlùwàlá ọ̀pọ̀ wa ọmọ yìí pé ritual ni. bẹ́ẹ̀ni ni mo fẹ́ béèrè question lórí àwọn brothers wa hmm. bíi àwọn shoe shiner. na tán ti rìn lọ ọ̀nà ti jìn. bẹ́ẹ̀ni so ẹsẹ̀ yẹn ti bú débi pé. bẹ́ẹ̀ni múdù omi kan. bẹ́ẹ̀ni ṣé kò lè kò lè convince wọn pé àwọn ṣàlù àlá nítorí pé bàbá ṣe fi rá. bẹ́ẹ̀ni gbogbo òróró ìdọ̀tí yẹn a máa tú jáde. na so ṣé ọmọ necessary kan kọ́ lọ fọ ẹsẹ̀ wọn nù náà ni kán tó wá ṣe àlọ́ àlá kan. tómi bá wà tí wọ́n fi fọ ẹsẹ̀ wọn nù náà kọ̀ wá sómi ọ̀wé ìtọ́wà ẹ̀ náà ni wọ́n fi pa ọ̀dẹ̀ ti kárí kò sí tó wọ́n ti ṣàlùwàlà. èkejì tí fẹ́ bẹ̀rẹ̀ ni hmm. uh, ọmọ ìyá wa kan sọ pé ọkùnrin àti obìnrin hmm. wọ́n jọ ń ṣe àlùwàlà níbì kan náà àwọn afẹ́ mọ̀ yìí pé ṣé obìnrin yẹn ní àlùwàlà àbí kò lálùwàlà. ṣé lọ́kọláya ni wọ́n. wọ́n ṣe lọ́kọláya. ní mọ́ọ̀sì ní mọ́ṣáláṣí. wọ́n kọjá àlà wọ́n kọjá àlà bọ̀tù wọ́n lálùwàlà. Now, and mm. Hm. number seven. Now. Assalamu alaikum. Wa alaikum assalam tó láwọ̀ ká. kan ṣẹlẹ̀ ní ọ̀dọ̀ wa. Ẹlẹ́hà ó máa ń sọ àwọn nígbà bá pa òun. Ó máa ń sọ nǹkan kan sì ti ṣẹlẹ̀ láàrin wọn nígbà ìmọ̀ká tí wọ́n ti pronounce tọ́láàkì lẹ́ẹ̀mejì náà afáàdé máa sọ fún pé tí òun bá ti ń sọ̀rọ̀ ànábì mọ́ máa sọ kẹ́límà tó máa sọ yìí mọ́ máa sọ mọ́. kẹ́límà ò ní máa sọ. ó lè máa sọ pé àwọn obìnrin táwọn bí ń sọ wípé wọ́n lè fẹnu kún ọkọ wọn láwọn obìnrin tàná ni kì í ṣe tòní àwọn ọ̀rọ̀ burúkú bẹ́ẹ̀ o máa ń sọ ó dẹ̀ máa ń kìlọ̀ ó máa ń kìlọ̀ ó máa ń kìlọ̀ èyí tó wá ṣẹlẹ̀ àfa pronounce the last Tolak fún hmm. torí pé ńgbà tó sọ̀rọ̀ ó ní gan wà láyé ni tànàbí hmm. náà yí ọ̀rọ̀ padà ní ìsìn hmm. ó sì ní mọ́kọ ẹ àárín mọ́sálásí làárọ̀ àwọn èèyàn wá sọ pé bóyá lóyún ló bí mu ní ilé ò tí gbà máa béèrè tí ń bá dé a ó ti ó ti ọkàn pé kìí ṣe ń náà ló ṣe pé kóbìnrin ọ sọ pé ìṣe má kìí ṣe ń obìnrin rere máa ń ṣe lòjíṣẹ́ náà sallallahu alaihi wasallam sọ yí pé al-mukhtali'at hunna al-munafiqat àwọn obìnrin munafiki alágàbàǹgẹ̀bì obìnrin àwọn ni wọ́n máa tọrọ lọ́dọ̀ ọkọ wọn wípé túmílẹ̀ wọ́n ní títúmílẹ̀ yẹn o tí ẹ bá ṣe pé ó nídìí pàtàkì tóbìnrin fi béèrè rẹ̀ kò ní gbóhùn àlìjánà so uh, iná kọ̀tán láṣọ àǹfààní kọ̀ wá mọ̀ pé tí náà bá ti tàn láṣọ ẹ̀jẹ̀ ò yẹ ẹ̀jẹ̀ ò ní tí tàn lé ìkànnà obìnrin tí ń gbẹ́nu gbére báwọn kì í ṣe ìfìbínú kò ó ní solution aláìmọ̀kan ni èèyàn ọkọ̀ ní mọ̀nì èèyàn ọkọ̀ ní mọ̀nì bóò ni wọ́n ṣe ń jókòó ṣe tààlímàtì sí nínú ilé wọn ìyún pàtàkì gan torí tó túmọ̀ sí ni wípé ó ìwà yani? yàní àwọn ìṣesí jahiliyat so kó jókòó kó àdírẹ́sì èèyàn but pe o sọ pẹ̀lú bínú ni èèyàn ẹsẹ̀ iṣu ó ti kọ́ ó ti kọ́. ó ti kọ́ sí. ṣé ọ̀la ọ̀ka rẹ̀ ṣe a sọ̀rọ̀ yín náà bẹ́ẹ̀ sọ bọ́ dábàá sọ fún mi ni pé kì í sọdún karùn ni tó ń ti máa kìlọ̀ kẹ́lìmọ̀ yẹn fún. ọ̀pọ̀ ìyẹn lè máa kìlọ̀ kọ́mọ̀ rí ṣe ah, mọ́sálà ok obìnrin tí à ń sọ à ń sọ pá ń kìlọ̀ fún tí è ṣe pá péjókòó à ń kọ́kẹ́ ọmọ rírì ọmọ implication tó ń ṣe kí ni hukuku tí ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala kí ni hukuku òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ọmọ pé nǹkan ni lànà tawhid tawhidan tawhid ìdá olójú méjì ni tawhid allah subhanahu wa ta'ala bil ibada iṣẹ́ àdáyẹnrí gbogbo téèyàn ọba ṣe lẹ́sìn pé ọlọ́run ọba lọ́pàṣẹ rẹ̀ wa tawhid nabi sallallahu alayhi wa sallam bi tiba iṣẹ́ àdáyẹnrí wípé ntí ọlọ́run bá pàṣẹ yìí o bá ṣe lò ó a gbọ́dọ̀ fi jọ òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam ó gbogbo wa ló fi jẹ́ wípé àlàyé mímọ̀ rẹ̀ òun ni ó fi lọ́lẹ̀ ẹni tó jẹ́ mùsùlùmí àti ètò ìsìn mùsùlùmí. jọ́sọ́kànlá n ah, tí mo wá fẹ́ lò nínú ọ̀rọ̀ gangan tí à ń fẹ́ tó fẹ́ dá fìtínà lẹ̀ ni pé àáfà ń sọ fún mi wípé ṣé obìnrin tó ta sí ànábì ìjọsí tí wọ́n bẹ orí ẹ̀ ṣé wọ́n ṣẹ̀ṣẹ̀ ń sọ ọlọ́dún márùn-ún yìí fún ni ó ṣe mo fẹ́ sọ pé ń bá tàbí. Ah, ọkùnrin yẹn ní òun ń sọ fún un torí bóyá ìṣẹ̀lẹ̀ ni wípé ìyàwó rẹ̀ ló gbé tó nle rẹ rẹ̀ ni gbogbo bá ti ń dé ọ̀dọ̀ pé wọ́n ń sọ̀rọ̀ òjíṣẹ́ náà máa ń ta sójíṣẹ́ náà sàásìlà ọkọ rẹ̀ ló ń kìlọ̀ fún ń kìlọ̀ fún ń kìlọ̀ gbogbo ìgbà máa ń kìlọ̀ fún ọwọ́ adijọ́ náà ọwọ́ ahàn lọ́rùn òun ọmọ ibi tó ń gbèsè mọ́ balẹ̀mọ́ tíṣù dé ó déwájú òjíṣẹ́ tá ń parákùnrin tá ń parábìnrin tá ń parábìnrin gbàtọ́ fẹ́ di wípé ọfẹ́ wa máa di tèpè náà wá rí ní bọ̀ ara rẹ̀ gan ò dúó déédéé ó ní èmi mọ́pá kí ló dé ó wá ṣàlàyé báyìí báyìí báyìí kìí ṣe kan kìí ṣe méjì kìí ṣe mẹ́ta gbogbo gbà ní máa ta sí original sars náà wọ́n dẹ̀ máa ń kìlọ̀ fún un mi ẹ̀mí mi ò gbélé yìí tó ń ṣe mi ma bó ni mo ṣe fẹ́ gbé ọ sílé tọ́ ọmọ àtàsójì ṣẹ́nàṣà àṣàlà tínú mi ọmọ àdùsọ kọ̀ gbà ń bọ̀ wá ṣe léyìí ó ti dé ògóńgó fún mi ni mo fi pa ṣẹ́nàṣà àṣàlà mi ó fẹ́ jẹ́ ara rẹ̀ ṣòfò. náà náà náà so ìyẹn ṣẹlẹ̀ alhamdulillah arákùnrin ọ̀pá ojú. náà nítorí sọ náà náà ló ṣe mo fẹ́ clear pé ó ní.

jazakumullahu khairan. wàá tún jazakumullahu khairan. ìbéèrè mi lórí ọ̀rọ̀ takhlil lihiya. náà. lẹ́ẹ̀kan tí ẹ̀ ń ṣe lọ. náà. lẹ́yìn ìgbà tí ẹ fọ ojú ẹ ṣe bákan náà pẹ̀lú ẹ. bẹ́ẹ̀ni. náà mo wá fẹ́ béèrè pé àwọn rí bí àwọn rìwáyàt kan tó sọ̀rọ̀ pé lẹ́yìn ìyẹn èèyàn tún bomi mí sọ́wọ́ èèyàn tún fi. tí ó bá kárí tí ó bá ká kéèyàn tó ṣe. tí ó bá ká náà ìkejì mi mi ò mọbi ti bẹ̀rẹ̀ torí ń gbà mí tá a bá fẹ́ ṣe é ọwọ́ ìsàlẹ̀ báyìí nìkan ni ẹlòmíì lè má mú dé àwọn bòmíì. níbi níbi tó ti bẹ̀rẹ̀ náà níbí. etí débi kejì. so tá a bá fẹ́ ṣe tẹ́lẹ̀ kejì yẹn náà tí yóò bá kárí. bẹ́ẹ̀ni a ṣe ló kí pátápátá bẹ́ẹ̀ni tàhálílà. number nine. salaamaleykum. welcome salaam tala. Um, alákọ̀ọ́kọ́ uh, mo fẹ́ clarification lórí hadisi Abu Hurairah tó jẹ́ pé wọ́n gbà wá pé tó bá ṣe àlọ́lá pé ó máa ń fẹ́ débi èjìká kí ni wá ní safest position lórí ẹ̀ ṣé èèyàn lè máa ṣe safest position náà ni wípé kọ́kọjá ìgúnpá kó débi apá níbi àárín bójìṣẹ́ náà sàrànsàn sí mọ́ ṣe kánà yẹ ṣíra fìlà àdùn ọmọ ń bẹ̀rẹ̀ tó bá fọ ọwọ́dé kókó apá tán ó máa ń sun sókè tí ó fi fẹ́ bọ́ sí apá kí yẹn bọ́ sí bẹ̀bẹ̀ kì í ṣe yẹn nìkan tó bá ń fọ kókó sẹ̀gàn ó máa ń dé ojúgun àbúrẹ́ra ó máa ń bọ́ dójúgun kì í ṣe nìkan Abdullahi bin Umar radiyallahu anhu wọn náà máa ń ṣe bẹ́ẹ̀ àrínú àwọn sàábé tí wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ náà ẹlẹ́kejì ni pé lẹ́yìn ìgbà tí wọ́n bá ti parí àlùwàlá tán tó bá wá ń ṣe ashhadu alla ilaha illallah up to the end ṣé ó máa náwó sókè. kò ní ìdí kò sẹ́rì. Uh, ẹlẹ́kẹta tí wọ́n bá gbàgbé one aspect of àlùwàlá báwo ni ó ṣe correct ẹ̀. barakallahu fik tó bá jẹ́ yí pé ọ̀ranyàn àlùwàlá ni àwọn olórun àlùwàlá ojú ọwọ́ orí ẹsẹ̀ ó gbàgbé wípé òun ò tí ì yọ ẹnu òun ò dẹ̀ tí ì fomi símú ó dẹ̀ ti fọ ojú ó ti dé apá fàáhẹ́n ó ṣe délẹ̀ tó bá wá ṣe délẹ̀ kó wá ṣe ẹ̀fọ́mi kó fomi yọ ẹnu kó fi ọmọ símú ṣùgbọ́n ńgbà tí ó débi ẹsẹ̀ ló rántí pé òun ò tí ì fọ ojú ọ̀pọ̀ àwọn èèyàn àlùwàlá ni tẹ̀rẹ̀tìbù yẹn ó dẹ̀ pàtàkì kó wá bẹ̀rẹ̀ láti ibi ojú èyí tó ṣe lẹ́yìn ojú yẹn gbogbo ẹ̀ kó tún ṣe padà lọ síbi ẹ̀sìn. fahim na. Ah, finally uh, al-udhunani min rasi na al-udhunani min ar-rasi hadisi hasan. na eh, okay. hadisi hasan bí mo jùmọ̀ wọ́n turkey hasan eh, ló fi gbọ́ ó dẹ̀ ìṣesí òjíṣẹ́ náà sára lẹ̀ jẹ́rìí sí wípé tó bá ti pa orí tán èyí tó ṣẹ́kù níbi omi ì máa ń fi ì máa ń fi ń Na jazakumullahu khairan. assalamu alaikum assalamu alaikum. na ntọ́sọ náà nìyẹn <laughs> ntọ́sọ gan step to jump ni, ṣé wajibu àlùwàlá ni ọ̀ràn yẹn àlùwàlá ni àbí súnà ni rẹ̀ mọ́sálà ṣọ̀n pé kó yọ kó yọnu kó dẹ̀ fomi símú kó nínú súnà ni àlùwàlá ni but ọ̀ràn yẹn àlùwàlá nínú rẹ̀ ní pé ká fọ ojú ọkè tó bá yẹ pé súnà nìyẹn ló gbàgbé kó máa bá lọ tó bá ṣe tán àwa ṣe bọ́ tó bá yẹ pé ọ̀ràn yẹn ni kó padà sí díẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ kó wá ṣe gbogbo ohun tó tẹ̀lé yẹn délẹ̀ fàáhẹ́ na wa alaikum salaam na ọlá procedure wà wípé kíyàn sá ṣe gbogbo ohun tó yẹ kíyàn ṣe nínú àlùwàlá yẹn mathalan ó lè bẹ̀rẹ̀ lójú ó ń ṣe ètò ṣan wa kó má jẹ́ pé pẹ̀lú tọ̀tíìmù yẹn but ó mú gbogbo pípé yẹn wa ìyẹn pọ̀ nìsọ. asalaamualeykum sir. akọ sọláńtà. asalaamualeykum sir. wa aleykum. Uh, iṣu uh, ìtọ́lẹ́tò eh, gbọ́rọ̀ yẹn. bẹ́ẹ̀ni um, abala abẹ yẹn mudraji ni kọ̀ọ̀kan bá wọ́n pẹ́ so sama ṣe ní síbà yẹn eh, sí ah, àní àti hukumu rọ́fù lọ́dọ̀ yẹn bí àwọn senior class ní ọ̀rọ̀ òjíṣẹ́ náà sílá àlọ́ sálàm ọ̀rọ̀ ọlọ́run ọba ni lẹ́nà wùláyé ń tukọ̀ anil hawa in huwa ila wahyu yuha nítorí náà àwọn àfáà àtàwọn ẹ̀rù jẹ̀jẹ̀ nínú mà wọ́n ṣe àdáyanrí kí ni tó ọ̀rọ̀ rẹ̀ gangan àti àgbọ́yé ẹni tó wá so ti yé báyìí nísìn òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ó ní inna ummati yud'auna yawm al-qiyamah ghurra mu'ajjalin níjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama àwọn ọmọlẹ́yìn mi ìtààfi mà wọ́n oní min athari sujud látara bí tí à ń ṣe lábùwà láyẹn ojú ọwọ́ ẹsẹ̀ yẹn gbogbo obì yóò máa taná ni yóò máa mú ìmọ́lẹ̀ wá ni wọ́n fi mọ̀ pé àwọn ọmọlẹ́yìn màmá lélẹ̀ sallallahu alaihi wasallam sàbẹ́ tó wá gbà wá àwọn arí nínú ìparí ọ̀rọ̀ yẹn yí pé fọmọnìsítẹ̀tẹ̀ àyùtílẹ̀ rọ̀rọ̀tẹ̀hù fàlẹ́fà ẹni tí ó bá lè fi kún gígùn ìmọ́lẹ̀ kó ṣe bẹ́ẹ̀ ṣé gbólóhùn yẹn ṣọ́rọ̀ òjíṣẹ́ lọ́sọ̀rọ̀ àṣìlám ni àbí àgbọ́yé ń tọ́ gba ọ̀rọ̀ wá èyí tó fẹsẹ̀ múlẹ̀ jù tí àwọn alimuhakiki minal ulama àwọn ògbóǹtarìgì nínú ma ọ̀rọ̀ ìjìnà òjíṣẹ́ lọ́sọ̀rọ̀ àṣìlám sọ ni wípé kìí sọ̀rọ̀ òjíṣẹ́ lọ́sọ̀rọ̀ àṣìlám ni ọ̀rọ̀ ẹni tó gba ọ̀rọ̀ yẹn wá níbi kọ́ tábá ní ẹni tó bá fẹ́ fagúra rẹ̀ gùn bóòlù ti ọ parí mọ́ ni èyàn fọ orí mójú ni àbọ̀ fọ dáyà so ti yé báyìí nìsín ẹ̀hẹ́ so eyín àgbọ́yé tiẹ̀ ni kì í ṣe ọ̀rọ̀ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ni a dẹ̀ gbọ́dọ̀ ṣe àdáyanrí méjèèjì torí ọ̀rọ̀ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam òun gan lẹ̀sìn èyí tí sábẹ́ yẹn ṣe àgbọ́yé ni tó lè wọlé tó dẹ̀ lè mọ́ lè wọlé fàáyé ló fi pé ntọ́wá nínú sọ́yìn Muslim ni wípé tọ́jì sẹ́nusọ́lá àṣálà ń bá fọ apá tó bá débi yìí máa sún sí òkè díẹ̀ sí ìgbà tó fẹ́ bẹ̀rẹ̀ ní apá bó ṣe máa ń ṣe nìyẹn so tá a bá fẹ́ sọ̀rọ̀ pé ká tún fi kún kọ́mọ́jú báyìí náà lọ náà tẹsẹ̀ náà wọ́n máa ń jẹ́ ó sún sí òkè kókósẹ̀ díẹ̀ kìí ṣe pé kí máa bá dé ojúgun bàtà uh, Abdullahi ibn Umar radiyallahu anhu ma àti Sayyidina Abu Hurairah radiyallahu anhu ẹ̀gbà wípé wọ́n máa ń fọ̀dá abíyá <laughs> wọ́n dẹ̀ máa ń fọ ẹsẹ̀ dé orúnkún náà. Assalamu alaikum warahmatullahi. wákàn sọ́lá ntọ́lá. àìkọ́ ti fẹ́ẹ́ béèrè lákọ̀ọ́kọ́ ẹ sọ pé tí èèyàn bá wọ mọ́ṣáláṣí tó bá sáàmù tó bá ṣe tẹ̀sílìm tó wọnú mosque. bẹ́ẹ̀ pé rọ̀sílẹ̀ sàṣà wọn máa ń lọ. nípìnlẹ̀ wọn máa ń dáhùn but later ni ọwọ́ ni wọ́n máa ń fi dáhùn. kíblà ni bíbá yẹn sìn ìyá wọlé látẹ̀yìn ọ̀sán. Eh. just say ìṣára eh, bó bá ṣe rọrùn sí. Eh, then lẹ́yìn èèyàn kan béèrè lọ́wọ́ mi ó kírun tán ní mọ́ṣáláṣí ọ̀dọ̀ wa so ó wá béèrè lọ́wọ́ ẹni tí ó kírun fún wa ìkọlá àwọn ni so wá ń béèrè pé ó miss last uh, àjọ bẹ̀rẹ̀ ni. So ó wá so ó jáde. Gbà tó tó kírun yẹn wá ń béèrè pé kí ni nǹkan tó yẹ kó ṣe ṣé ó yẹ kó ó kí ogbòrò yẹn ni àbí pé ṣé ó máa mú ogbòrò yẹn wá ni àbó máa kí last one ìgbà tó bèèrè lọ ni ó ní nǹkan tẹ́ni yẹn sọ ni pé òun lè kí gbogbo ẹ̀ ọ́ kó òun mú the last yẹn wá. bẹ́ẹ̀ni tó tó bá rọ èyí tó bá gbóyè ń bẹ. ok so thirdly lastly. ó sọ̀rọ̀ láàrin méjì. ó jáde ó lọ ṣàlùwọ́lá. bá a kọ́ sọ̀rọ̀. ṣé kò sọ̀rọ̀ tó bá sọ̀rọ̀ kó tún ràn yẹn bẹ̀rẹ̀. ok then uh, lastly èèyàn kan wà ó Na. Uh, Christian Na. so uh, nǹkan tó ó dẹ̀ jẹ́ tó ń ṣe Na. so nǹkan tí nǹkan kan wá ṣẹlẹ̀ láàrin wọn tó kàn notice pé all of a sudden kàn change ni pé owó tó wá ń pé òun fírùn gbọ́nlẹ̀ òun kò dẹ́n ṣe pẹ́ ní ẹṣẹ́ rí kò ṣe pẹ́ màmí ẹṣẹ́ rí nǹkan tó tó wá ń wò ní pé o ti ń gé ṣòkòtò irùngbọ̀n ti ń pọ̀ pé báwo la ṣe máa ṣe eléyìí so ó ti wá ń bọ́ síbi pé kó wá kí màmí ẹ̀ máa bínú but nǹkan tó ń jẹ́ kó yé mi ni pé òun ò bá the last time tó tọ́jọ́ ríra gọ́sùn ọjọ́ gbé ó máa ń lọ rí wọn ni so nǹkan tó sọ pé last time táwọn ọjọ́ ríra ni pé wọ́n bínú gan wọ́n dẹ̀ sọ pé ah, pé tó bá máa kúrò náà máa ọmọ gan kó kó ṣe gáfárà pa àwọn pé àwọn tó kù tó ní wọ́n tó àwọn tán so pé àwọn ti gbìyànjú lórí ẹ̀ so nǹkan tó wá ń sọ ni pé ọjọ́ yẹn kó tó kúrò kò bá wọn bínú ó kàn mọ̀ wálẹ̀ pé òkè òun ti gbọ́ wọ́n dẹ̀ ń jẹ́ ká mọ̀ pé èèyàn kì í fi ìbínú ọlọ́run ọba wá ìyọnu àwọn òbí ẹ̀ pé kí ni nǹkan tó yẹ because nǹkan tẹ́ni yẹn sọ pé òun ò ní lọ síbẹ̀ wọn tẹ o pé at least tó wọn bá rí òun àwọn lè sọ̀rọ̀ lórí fóònù bọ́ nǹkan tó ṣe ni pé tó bá tún pé wọ́n ń wọn gbé fóònù wọ́n dẹ̀ ń pè initially wọ́n máa ń sọ̀rọ̀ dáadáa pé bí làkọ wọn gbé papọ̀ wọ́n máa ń pè lórí fóònù náà pé wọn but nísìn tó bá pè wọn wọn ní gbé fóònù wọn náà àwọn ń sìn wọn ń pè but the last time tó lọ kò bá wọn jà kò bá wọn ṣe anything ó lóun report fún grandma wọn wọ́n dẹ̀ bá wọn sọ but wọn ti change up till now so ó ní pé kí ni. kọ́ máa ṣe dáadáa sí wọn kó dẹ̀ máa gbìyànjú lẹ́wọ̀n lórí. kò lọ síbẹ̀. wọ́n gbọ́dọ̀ lọ bẹ̀. ok dáadáa ni kò lọ síbẹ̀. ọ̀rọ̀ yẹ́ ìsọ̀rọ̀ fóònù nìkan. ok inshallah. Yeah. Yeah, um, last question really sir. now èmi ni mo fẹ́ béèrè last ah. question. mi ní dáhùn yẹn. ẹ lè dá mi ló ń sọ. ok inshallah. naam alhamdulilayi allahumma salli ala muhammad wa sallim ìbéèrè mi ni wípé hmm, ah, tó ọlọ́run kọ́ mi bí ń ṣe béèrè. <laughs> naam alhamdulilayi àwọn ẹ̀ eh, ntí ó ni ní àfa lára tí ọ̀dẹ̀ kó ní lára láti béèrè ní wípé ta ló fẹ́ fi owó sí báǹkì ọba adẹ́dà tí ó fi gba èyí tó kéré jù nínú àdìpẹ̀lẹ̀ ó ní ìlọ́po mẹ́wàá tòró ní dáadáa kan tá a bá ṣe ìlọ́po mẹ́wàá rẹ̀ lòun ó fi san wá lẹ́sùn bí inú wa bá ṣe wá mọ́ sí tọ́kàn wa rọ̀ fún sí tá a ṣègbìyànjú lé lórí sí ó tún wá lè jù bẹ́ẹ̀ lọ ó lè wọ ìlọ́po lọ́nà ọgọ́rùn-ún bí ọgọ́rùn-ún méje nǹkan kan bá wọ́n dẹ̀ ní al-aqilu man bada bi nafsihi. Allah. Uh, ẹni fi kọ́lá wọn sì gbogbo ẹni rọrùn fún wa. tó náà èmi náà jọ yín bá ti gba owó tí mo tọ́jú owó kan sọ́wọ́ ọ̀rẹ́ mi onífìlà yìí èmi náà jọ wọ́n pẹ̀lú owó báyìí so ẹ dákun ẹ jọ àwọn bàbá wa bisimilá wọ́n ti bá mi jíṣẹ́ ẹ mọ̀ pé gbogbo gbà ní mọ̀ ṣàlàyé ṣàlàyé so ọlọ́run bá mi sẹ́yìn lẹ́sàn-án rẹ̀ jazakumullahu khaira àmín ẹ dákun kó lè yá ẹ bá mi bẹ̀rẹ̀ mẹ́yìn jazakumullahu khaira ọlọ́run sọ yín lẹ́sàn rí àdì àfàmùdọ̀ àfàtán. ìgbìyànjú wo la fẹ́ fún wa ó kọ́mọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta táwọn aláìmọ̀kan wọ́n lè jẹ́ mùsùlùmí wọ́n lè lè má jẹ́ mùsùlùmí tí wọ́n bá rí ọmọ àyà tó ń kọjá lọ tó ń ṣe súnà bóyá dé fìlà tàbí ó wọṣọ tàbí ó ní ọgbọ̀n wọ́n lè kàn sáré pé ní Boko Haram. Hmm. Now, tó bá jẹ́ pé ẹni tí ò ní kìmí nínú nínú àwùjọ ni tí èyí ṣe ẹni tí yàní àwọn fùlùfúlù èèyàn ká gbé sí wa ibadu rahman الذين يمشون على العد هونا وإذا خاطبهم الجاهلون قالوا السلام àwọn ẹrú ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala tó jẹ́ pé wọ́n máa ń rìn ní orílẹ̀ pẹ̀lú ẹ̀kọ́ pẹ̀lẹ́pùtù àti uh, òye tí àwọn aláìmọ̀kan bá wá dẹnu ọ̀rọ̀ àbùkù kọ wọ́n wọ́n ní tasí wọn wọ́n sá fi wọn lẹ̀ ṣùgbọ́n tó bá ní kìmí láwùjọ tó jẹ́ pé irú rẹ̀ ó fẹ́ ọkàn fẹ́yìn sọ́ọ̀tì ẹ̀sìn á kí wọ́n bá fà á àwọn lawyers nínú àwọn ọmọ ẹ̀yà gbogbo kí wọ́n sù rẹ̀ fún assault láti fi kó irú wà báyẹn ní ìjánu torí èèyàn gbọ́dọ̀ ṣọ́ ẹnu rẹ̀ láti fi tàbùkù bá a ọmọ làkejì so tó bá yẹ pé nínú àwọn tí wọ́n wà láwùjọ tí wọ́n ní kìmí tí wọ́n jẹ́ tí wọ́n pé ah, ọ̀tẹ́ ẹ̀sìn lélẹ́yìí ni tí ọ̀rọ̀ kọ́sọ̀tàn tí ì bá ṣe mùsùlùmí kéèyàn bá fà á fún assault àwọn ọmọ àyàwó tí wọ́n jẹ́ lawyers kí wọ́n kí wọ́n dìde sí láti fi dá irú fìtínà báyìí dúró ọ̀la àlẹ́ náà. jazakumullahu khairan ìbéèrè tí wọ́n mú wá yẹn tó ó jẹ́ kíkí náà ń lò àmọ́ àágbà bẹ́ẹ̀ torí pé à ń kẹ́kọ̀ọ́ náà ni. ara àlùbáríkà lójú. bẹ́ẹ̀ tó ó dá mú gbà tó jazakumullahu khairan salamu alaykum wa rahmatulahi wa barakatuh. wọ́n ní a sì ní àǹfààní àti bẹ̀rẹ̀ sí so ìbéèrè dẹ̀ wá láti ọ̀dọ̀ àwọn ọmọ ìyá wa lókè. Okay wọ́n ní ṣé ó ní ẹ̀tọ́ fún obìnrin láti pe ọkọ rẹ̀ nígbà tí ó bá ní bùkátà sí bẹ́ẹ̀ni tó ṣe wípé ọkọ rẹ̀ yìí òun fúnra rẹ̀ ò pe ìyàwó ẹ̀tọ́ rẹ̀ ni bẹ́ẹ̀ni tí ó bá lágbára kọ́ láwọn agbára kágbára sáwọn lẹ́kùn sáà wákùn sáà àtàlà ìgbà tí ẹ ń kọ́ wa ní àlùwàrá tẹ́ ń fọ ẹsẹ̀ bẹ́ẹ̀ na mo rí pé ọwọ́ ọ̀tún tẹ́ fi ń bomi inú gbá yẹn òun náà lẹ́ fi ń fọ ẹsẹ̀ yẹn bóyá nítorí pé ẹ̀nàró ni ṣùgbọ́n mo rántí pé ìjọ́ kan tí mo ń ṣàlùwàlá pẹ̀lú kẹ́tù mo ń fi ọwọ́ ọ̀tún fọ ẹsẹ̀ mo ń fi ọwọ́ òsì dá omi sí ẹnìkan tí mo lérò pé ó nímọ̀ jù mí lọ ó wá gba ọwọ́ mi padà pé ọwọ́ òsì ni kí n máa fi fọ ẹsẹ̀ ẹsẹ̀ so mo á fẹ́ béèrè pé. ètò bá ti rọ̀ ẹ́ lọ́rùn ẹ kò sí nọ́ọ̀sì kan pàtó lórí rẹ̀. salaamaleykum rahmatulah <laughs> ẹni tó fẹ́ fẹ́ ìyàwó kejì. àti ìgbà ọláyè rẹ̀ ní sí o. <laughs> èmi kan ṣèkì. <laughs> náà wọ́n fẹ́ ìyàwó kejì ẹni tó wá fẹ́ fẹ́ yẹn wọ́n ti máa rí tẹ́lẹ̀ ok ọjọ́ bí abilékọ tàbí opó. <laughs> bẹ́ẹ̀ni so ẹni ẹ kò gbé wọn jọ gbé ká ní í sìn kò sí èkó ló wà. ok bóyá bẹ́ẹ̀ kúta. ok so àdẹ̀sẹ́lẹ̀ kan yẹ pé oorun ara ẹ̀tọ́ pé láti. bẹ́ẹ̀ni ẹni ilé rẹ̀ wíkẹ̀ndì ló máa ráyè láti máa lọ sí ibi tí ìyàwó kejì wà. báwo lórí yẹn ṣe fẹ́ dọ́gba. kí wọ́n jókòó sọ kí wọ́n jókòó sọ àjọsọ yẹn pàtàkì kó tó di pé wọ́n tara bọ̀ kí wọ́n jókòó sọ pé nísìn wíkẹ́ndì uh, nìkan màá máa ráyè o hmm. ó dẹ̀ lówó wà òkè fún bẹ́ẹ̀. òun náà òun náà ti ìyẹn obìnrin yẹn gbà bẹ́ẹ̀ obìnrin ti gbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni kó má ṣàìpè kó má ṣàìpè wọ̀nyẹn wípé àsìkò tó wọn máa ráyè sí yẹn kó má ṣàìpè but definitely àjọsọ yẹn gbọ́dọ̀ wà ń bẹ́ẹ̀ wọn tí ì fẹ́ra wọ́n ṣe ń wọ́n ṣe ń sọ lọ́wọ́ nìyẹn wọ́n then ó wá wò pé kí ni àwọn lè sáré ṣe láti lẹ́tọ̀ọ́ ṣé tó bá ti fún ní sàdákì ẹ̀ ṣe ó lẹ́tọ̀ọ́ sí. tó bá ti lọ tọrọ lọ́dọ̀ àwọn òbí ẹ̀ tí wọ́n láwọn ti yọ̀ǹda hmm. táwọn ẹlẹ́rìí wà ń bẹ̀ ó ti lẹ́tọ̀ọ́ sí sàdákì èèyàn máa ń jẹ gbèsè rẹ̀ èèyàn máa ń jẹ gbèsè sàdákì torí mọ́sálàndà sọdáàkì téèyàn fẹ́ fún obìnrin èyàn ti pinnu pé òkè hajj ni màá fún kì í ṣe gbogbo wàhálà lè lọ sí hajj ó ní àsìkò tá a lè lọ sí hajj so tàbí àwọn ó dẹ tàbí bá sọdáàkì téèyàn fẹ́ fún màá kọ́lé fún ẹ ní gbígbà báyìí kì í ṣe jọ́ta bẹ̀rẹ̀ ilé kíkọ́ òun náà la parí rẹ̀ but n tó dáa jù ni pé kí sọdáàkì mọ níwọ̀nba ká mọ̀ kan yá níyà tó jẹ́ pé yóò ní àwọn méjèèjì lára láti pẹ́wọ̀ rẹ̀ náà so nísìnyí ó lè lọ rí àwọn òbí ẹ̀ sìn. tó bá ti rí àwọn òbí àwọn tí wọ́n wà létò ẹ̀ tí wọ́n sọ pé ah àwọn yọ̀ǹda ok o ti lẹ́tọ̀ sí. ok sọ́kàlà ọ̀kà ẹ̀rọ kìsìn. sàwálìkọ́ ọ̀tọ́lá. wákùn sọ́ra ọ̀tọ́lá ọ̀kà. àwọn nígbà tí um, ẹ̀ ń sọ̀rọ̀ àlùwàlá lẹ́ẹ̀kan. bẹ́ẹ̀ni. ẹni tí ó ṣe àlùwàlá tí àlùwàlá ìwà já lórí irun. bẹ́ẹ̀ni. nígbà tó jáde ẹni pé tí àbá ti sọ̀rọ̀ wọ́n á ṣe tẹ̀sílímù sí wa àwa dáhùn ṣé eléyìí náà wà lára. bẹ́ẹ̀ni ara ẹni ara ẹni torí pé a lè sọ̀rọ̀ tá a bá wà lórí a lè dáhùn tẹsílẹm lórí irun ìṣàrà la lè ṣe. ní ti ẹni tó wọ mọ́sídìí tí ó wá sálámọ̀ àwa tí a wà ní orí irun náà a lè sọ ní ọ̀rọ̀ àbí ká ṣe iṣẹ́. náà àwa tí a sí lórí irun á mm. dá lónìí tọ́ba ní asalaamu aleykum ni wa aleykum asalaam àwa tá a wà lórí irun á ṣe ìṣàrà. ọ̀rọ̀ yan ni ká ṣe iṣẹ́. ọ̀rọ̀ yan ni ọ̀ràn yẹn ni torí dídáhùn sálámà ọ̀ràn yẹn ni ó kàn jẹ́ pé tó bá jẹ́ pé nínú agbóláwà táwọn kan ti dáhùn wọ́n ti gbé e fáwọn yòókù. Ah, fine. want now afa ṣaṣa now ẹni tó bá ń ka Quran òun náà àṣà òun náà á dáhùn sálámà ah, á dáhùn sálámà bẹ́ẹ̀ ni. sàwọn. Pákó Sọ́lántà. Fẹ́kẹ́ bá wa ṣàlàyé lórí um, ìṣó. A ṣàlàyé pé ìgbà míì wà tó yẹ pé èèyàn wà lórí inú. A máa rò lọ́kàn bí kí àṣetán máa disturb ẹ̀bẹ̀ ní pòun ṣó. Àbí òun ò ṣó. Ìbéèrè àfààní wípé èèyàn lè wà lórí inú gbà míì. A máa ìṣìtánì àwọn adáró ìró ìṣú lọ́kàn. Àbí mo ti só ni àbí mi ti só. Òjíṣẹ́ náà sọ́lá àṣìláàmù yẹn fún wa. Táṣetánì bá ti gbé dé báwọn. Ó ní

àfi pani kò ṣe dandan yí pé kí ẹ̀pẹ́ lè mọ wa lọ́wọ́. sáwọn àríkọ́ àmútọ́lá. wà á kọ́ sọ́lá àtọ́lá. mo fẹ́ kí ẹ ṣàlàyé dáadáa lórí ẹni tí ó bá wọn bẹ̀rẹ̀ ìjọmọ̀ gẹ́gẹ́ bí àfáà ṣe béèrè tí àlàlá ìwà já tó lọ tún àlàlà ṣe kò dẹ̀ sọ̀rọ̀ ìbẹ̀yìn ò tí ì yé mi. a continue ibi tó bá dé kódà tó bá miss raka kan a continue rẹ̀. bẹ́ẹ̀ni ó ti miss raka kan a continue ibi tó bá dé èyí tí ó miss yẹn nìkan láti. ẹ jọ̀ọ́ ìbéèrè mi ni pé tí mo bá fẹ́ fi imú tí mo bá ti fà á ní fífà pé ó tẹ́ mi lọ́rùn pé mo rí fà kàtà máa bẹ̀rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ni kàtà bọ̀ tí máa rọra ṣe fẹ́rẹ́fẹ́ kò ní tẹ́ mi lọ́rùn but máa ṣe rò pé. ọ̀hún a choose láàrin méjèèjì ìmọ̀ ìnira kàtà tí ó ṣẹlẹ̀ tàbí ìtẹ́lọ́rùn tí ẹ kì í ṣe ń lọ pàtàkì bọ̀ṣọ́ ó ti pé wọ̀ ṣẹ̀rẹ́ à ẹni tó pàtàkì ṣọ́nà sàn ẹ̀hàn tóró ní ọ́sùr ó ní àwíjàre. sáwọn kan tó ọ̀rọ̀ kọ́tù mo fẹ́ add sí um, ìbéèrè tí afa akọ béèrè nípa iṣu mo gbọ́ nínú àdís kan mi mọ̀ bí ó sọ̀rí or not wọ́n ní pé téèyàn bá téèyàn bá fi òpin ọ̀fẹ́ so lórí irun irú yẹn kò wá àbí sorry iṣẹ́ èèyàn wá jábọ́ pé téèyàn bá gúfẹ̀ pé iṣẹ́ èèyàn ó ti bá irun jáde nìyẹn. wọ́n ṣe ń gbọ́ nísìnyí. pé sọ èèyàn máa lọ ṣàwárá náà. wọ́n ṣe ń gbọ́ nísìnyí. Ah. <laughs> sàmàlìkù sàmàlìkù. wàhálà sara àdúrà. obìnrin tó tó ń ṣe ìdà lọ́wọ́. náà obìnrin tó ń ṣe ìdà lọ́wọ́ eh. ìdà wo ìdà wafat àwọn ìdà talaq. no títí. Eh, gbèsè nu àfa. títí nǹkan oṣù. ìyẹn ṣe ìdà haidọ nìyẹn náà. ṣé ọkọ ẹ lè súnmọ́ kó tó di pówó ìgbà tí kìnìyàn ti parí àbí ó dìgbà tó bá tó wẹ̀. ó gbé sẹ́nu ọ̀ṣọ́ ọ̀gbọ́n ṣọ́kọ ẹ lè súnmọ́ kó tó di pówó àbí ó dìgbà tó bá tó wẹ̀ tán. ṣé wọ́n ti rí nǹkan oṣù ti parí á tábà ọkọ asúnmọ́ tọkọ bá súnmọ́ tán àwẹ̀ méjèèjì pa àwẹ̀ ti sísúnmọ́ àwẹ̀ ti haid. tí kò bá sí nínú tí ò bá tí ì mọ gan nǹkan oṣù tí ì dá ọkọ bá ṣeré débi pé àwọn méjèèjì dámira ṣọ mọ̀ pé wọ́n iná tọkọ ọkọ máa wẹ̀ òun náà máa wẹ̀ á wẹ̀ á wẹ̀wẹ̀ yẹn even though wà nù nǹkan oṣù á yẹn tó bá wá di pé ó ṣe nǹkan oṣù tán á ṣe ìwà wẹ̀ ti nǹkan oṣù lọ́tọ̀. fine. Yeah, أفاد ذلك شيخنا صالح بن عثيمين وإليك ها ها no ìbáṣeré tà ń sọ ni wípé wọ́n kí sára wọn wọ́n rò máa ń sára wọn gbogbo eléyìí ara àgbádùn tí ọkọ lè ṣe pẹ̀lá innallaha la yastahi minal haqq ọlọ́run ọba ìtìjú òdodo òjíṣẹ́ náírà sálàm ní ilé ìtìjú òdodo ààlà ń tà lè ṣe tíyàwó ọba àánú wà nínú oṣù tàbí ẹ̀jẹ̀ ìbímọ wa ara lè má gbà á fún that level òṣìṣẹ́ náà àzá ìyẹn ṣe skills yóò cover ibi tí ẹ̀jẹ̀ ti ń jáde ọkọ ó ṣe anything tó fẹ́ pẹ̀lú ẹ̀ but kì í ṣe pé kó wọlé fahim yóò ṣe anything ó lè romance ó lè ṣe anything tí ọkọláya ń ṣe àwọn ọkọláya wọ́n mọ̀ túmọ̀ tí à ń sọ náà náà so. <laughs> kí àpọ̀n mọ́mọ́ sọ wípé kí ni wọ́n mìnì pé kí tọkọláya ń ṣe àwọn ọlọ́kọláya mọ̀ tí wọ́n ń ṣe but along the line níbi tí ọkọ ti ń ṣe yẹn la'allahu mahir bọ́yá ọkọ ni tó náà dá mọ̀ dáadáa wá ò pé kò kó mọ̀ jẹ́ one way òun náà tún ó tún gbé ìyàwó rẹ̀ sókè ìfúkẹ́ òun náà jẹ̀gbádùn wọ́n jọ jẹ̀gbádùn papọ̀ so ọmọbìnrin yẹn á wẹ̀ kó tó di pé wọ́n á wẹ̀ tí nǹkan oṣù náà. naam salaam aleykum. waaleykum salaam tó. mo fẹ́ béèrè pé ṣé bí ọjọ́ jùmọ̀ àti nsìn. naam. ṣé èèyàn máa wẹ gúúsù fún jùmọ̀. Hmm. ọ tí ọkọ àti ìyàwó bá meet ṣé wọ́n lè pa. barakalafik wí sísúnmọ́ ìyàwó èèyàn níjọ́ jùmọ̀ súnà ni tó pàtàkì. ṣé ìwẹ̀ yẹn ìwẹ̀ kan ṣoṣo tó fún méjèèjì ètò fẹsẹ̀ múlẹ̀ jù ó ní pé àwẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ tọ́rọ sọ pé managasala thumma iktasala ẹni tó wẹ̀ tó tún wá ṣe nǹkan tí ó mú ìwẹ̀ wá tó wá wẹ̀ ó wá fẹsẹ̀ rìn lọ sí jimá kò nǹkan ọ̀gùn thumma bakara ó wá tètè dé jimá ó wá bẹ̀rẹ̀ ó súnmọ́ imam tí imam fi parí khutba kò mú lẹ́gùwà kò sọ kankan ó listen attentively òjíṣẹ́ náà sọ̀rọ̀ islam ní yóò gba ládàá bí ẹni tó fi odindi ọdún kan tó fi gbààwẹ̀ tó fi kírun tó fi ṣe jihad now so uh, akwan lose gan. Now, uh, since ti uh, wọ́n ti jẹ́ kí ó yé wa wípé ọjọ́ máa ń bẹ̀rẹ̀ láti uh, Maghrib. Rárá, ọjọ́ bẹ̀rẹ̀ láti Maghrib. Òru ọjọ́, òru ọjọ́, ó ń bẹ̀rẹ̀ ní Maghrib. But ọjọ́ gangan gan ọ̀sán rẹ̀ ń bẹ̀rẹ̀ ní Fajr. Fajr bá ti Nǹkan fẹ́ ni pé tó bá dijọ́ bí èèyàn rí pé ó máa ń so busy níjọ́ Friday títí di bí time magrib ṣá yẹn ṣé ó lè ka surọ́tù káfù ní ìbẹ̀rẹ̀ ẹ̀dá ní náìtì ọjọ́ thursday majuma juma friday bẹ́ẹ̀ ni. nasu ni nasu ni text ọ̀rọ̀ jíṣẹ́ nasa aslan ni pé ẹni tó bá ka káfù ní òru jimá tàbí níjọ́ jimá nasu wà ní. ok nasu Mm, mo fẹ́ bèèrè nípa ìrun torí hmm. pé ó possible kí máa wà around ma pa sísun nípa nínú sífàtù sọ́lá ti ẹ̀hẹ̀n mo kà ń bẹ̀rẹ̀ pé wọ́n ní tí ànábì sallallahu alaihi wasallam bá fẹ́ gbé ọwọ́ sókè fún tẹ́gbẹ̀rọ̀ ti ẹ̀rọ àbí tí sára kí ọwọ́ ẹ̀ wà níbi èjìká èjìká àbí etí etí ṣé dandan ni àbí kẹ́hàn ṣáà raise ni ó mátà àbí báwo ni ẹ ṣe. nínú àwọn nǹkan tó jẹ́ pé tíyẹn bá ṣe tíyẹn fi jọ òjíṣẹ́ lọ́sọ̀lọ́ sọ́lá ni ṣùgbọ́n tí ò bá ṣe kò ní gbẹ̀ṣẹ̀ ni ló fi jẹ́ pé nípìnlẹ̀ tíra yẹn bàbá describe àwọn ṣurut kí la mean pẹ̀lú ẹ̀ àwọn arkan kí la mean pẹ̀lú ẹ̀ àwọn wajibat tàbí sunan kí la mean pẹ̀lú ẹ̀ ọwọ́ gbígbé sókè yẹn rọ́fùlì ẹ̀dẹ́ yìí ìzáídà kó jẹ́ láti èjìká tọ̀bí maximum ẹ̀ náà nílùú pẹ̀kí kí ọwọ́ dẹ̀nà sókè dáadáa èké ìtẹ́yà bá ṣe nínú yes color state by èké ìtẹ́yà bá ṣe òkè. Okay ok ah, ah. but máa ṣàkíyèsí pé àwọn ẹlòmíì ò kí ń sẹ̀tì ẹ̀ mistake ni okay mistake. Assalamu alaikum tila. Alaikum salam tila. Ẹ jọ academic question mo fẹ́ béèrè. Na ok. Ah, la tasiru wa zero tun wizero. Wizero okoro. Na. Ibn Zina. Na. Kò kópa nínú ẹ̀ṣẹ̀ àwọn tí wọ́n mú wáyé. Hadith òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ̀rọ̀. Na Um, in criminal law. Na. N ta mọ̀ ní pé ẹ̀ṣẹ̀ kéèyàn tó lè dáràn bẹ́ẹ̀ni òun láti ní intention. adé ní bólógù. bẹ́ẹ̀ni at you of age. yes sir. Now, ẹni yìí reason tí o fi fẹ́ responsible. Now, fún ẹ̀ṣẹ̀ àwọn tó mú wáyé. bẹ́ẹ̀ni òun ni mi ò mọ̀ àkọ́kọ́ náà mi ò tí rí text nah. but àwọn ìwé tàǹkà lọ sọ wípé irú ọmọ bẹ́ẹ̀ kò lẹ́tọ̀ọ́ sí ogún bàbá rẹ̀ àwọn kan tẹ̀ sọ pé kò lẹ́tọ̀ọ́ sí ogún àwọn méjèèjì rárá àwọn kan á sọ pé kò lẹ́tọ̀ọ́ sí fún bàbá ẹ̀ ó lè jogún màmá ẹ̀ but èmi ń wò ó pé. ta ni bàbá rẹ̀. ẹni tí biological father. àní ẹni tó ṣe ṣẹ̀ríà father làwọn tẹ̀lé. ok eh. Eh, yes sir ó túbọ̀ sí bẹ́ẹ̀ náà ní í sọ pé irú ẹni yẹn ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé bóyá ọkùnrin àti obìnrin ìgbà ìmọ̀ wọ́n jọ ń ṣe bọ̀. tó bá ṣe ìgbà ìmọ̀ ni ọkùnrin yẹn ló ọmọ bàbá rẹ̀ ni. ok tí wọ́n ṣe gba ìmọ̀ ni. òun ló ni. so irú ọmọ yẹn ó lè jogún bàbá rẹ̀. ó lè jẹ. now hmm. ilé tí bóyá ó wá ṣe hmm. mistake yẹn náà wáyé kan ṣe kó wọn mọ̀. kì mistake kì í ṣe mistake. ok wọ́n dẹ́ṣẹ̀. ok wọ́n dẹ́ṣẹ̀. <laughs> so ọmọ yẹn ni èmi wá ń wò. now kí ni ìdí tó fi fẹ́ jìyà. kọjá ya tí àwọn òbí ò ṣe. ọ̀nà àwọn tí wọ́n mú wáyé tí wọ́n ṣe. ìyàwó ló jẹ ìyá tó jẹ náà ni pé kò lè jogún ọkùnrin yẹn kò ní bàbá ló fi jẹ́ pé kí obìnrin má fi ara rẹ̀ tàfàlà Allah subhanahu wa ta'ala ó bàbàrà obìnrin gan ló fi jẹ́ wípé kó tó di pé ó di ẹlẹ́tọ̀ fọkùnrin pé ọkùnrin ó gorí ẹ̀ àwọn processes tí ọkùnrin gbọ́dọ̀ undergo láti fi ṣọ́ ìwọ obìnrin ni obìnrin tó bá wá mú ara rẹ̀ tó òun ló kó bọ́mọ ọlọ́mọ òun because kó tó di gbà sọ pé ẹni bàbá lágbájá ni àwọn wọ̀nyẹn ó gbọ́dọ̀ pé ó gbọ́dọ̀ ti jẹ́ ìyàwó rẹ̀ náà sharam kì í ṣe ìyàwó rẹ̀ làwọn kan fi sọ pé tó bá jẹ́ pé obìnrin ni ọmọkùnrin yẹn lè fẹ́ àwọn kan sọ bẹ́ẹ̀ ana la wa fiqhum fi dhalik èmi ọgbà ìyẹn because kìí ṣe omi ìsàlẹ̀ nìkan là ń fi ń dìtámì násábà nísìn ọmọ tí ẹni tá a mọ̀ rí àbátan kò sí tọ́pa ápọ̀ pẹ̀lú ẹ̀ ọmọ wa dẹ̀ ṣe ń múyàn àwọn ajálàbà gbe ọmọ wa ń sunkún ọwọ́ àfà ọmú jáde ó ọmọ wa mu. ọmọ wa àtọmọ tiẹ̀ wọn ò lè fẹ́ra mọ́ forever sahih walala na sheikh islam ibn taymiyyah rahimahullah rahmatan wasi'a wa sọ pé ntọ́ bá fi mú omi tòkè ṣe fífẹ́ra yẹn léèwọ̀ tó dẹ̀ fi finá sábà rinlẹ̀ omi tìsàlẹ̀ àwòlá náà rahim ọlọ́run tẹwàṣà náà náà àwòlá òun ló tọ́ sí jù. Eh bó tiẹ̀ jẹ́ pé kò sí marriage láàrin wọn. now jazakallah khairan eh, brother wa kan fẹ́ confam bóyá àlùwàlá tá a ṣe nígbà tá a ìwẹ̀ jẹ́nàbà àbí ìwẹ̀ tá a ṣe fẹ́ wẹ̀ fún jùmọ̀ yẹn wípé bóyá ó suffice fún àtikírun. tí jẹ́nàbà suffice torí raf'ul hadath ni but ṣé kíjú máa suffice ibẹ̀ lọ́rọ̀ àwọn àfáà ti pín àwọn ọ̀gọ̀rọ̀ àwọn afá sọ pé kò suffice torí wípé kì í ṣe ìwẹ̀ àti mú ẹ̀gbin kúrò ní ìwẹ̀ juma. Wàlẹ́kùn sálàm tó lọ. Ó béèrè question torí wọn ò fún ọ ní wọn ò fún ọ nọ́mbà wọn dẹ̀ fún ọ máìkì. Sáwọn àlekàn ọ̀tún. Ọkàn sẹ́gbẹ̀ kan ní wàlẹ́kùn sálàm tó lọ. Na ìbéèrè mi ni pé. Um, uh, uh, ẹni tí nígbà tẹ́ ń sọ̀rọ̀ pa àlùwàlá ẹ sọ pé ẹni tí ó bá ń ṣe àlùwàlá ẹ ti ọwọ́ bọnú bóòlù yẹn. bẹ́ẹ̀ni eré epo fẹ ṣùgbọ́n tó bá jẹ́ wípé jọmọ pé ńgbà tá a bẹ̀rẹ̀ àní tó bá jẹ́ tó fẹ̀ tó fẹnu àgbèsápọ̀ ọ̀tún tó bá jẹ́ pé àgénu kettle àgbè apá àlàáfíà ok n tó wá fẹ̀ ni wọ́n gbé láàlò because tá a bá ní ká lo ntó tó jáde yẹn omi tá a mú yẹn a tó ń jáde lára rẹ̀ làwọn sàábé náà ń gbà tí wọ́n fi ń ṣàlùwàlà wọ́n dẹ̀ fi ṣàlùwàlà pé ọlọ́run fi yẹn ṣe mọ̀ jíra fún òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ní ṣẹ́kìnà abúnafilá ṣẹ́kìnà gombaz lọ́n fi sọ wípé nígbà wọ́n béèrè wípé ṣáà lè fi omi zamzam ṣàlùwàlá tàbí káfíwẹ̀ káfí ṣe mọ́tótó wọ́n sọ pé omi tó jáde lọ́wọ́ òjíṣẹ́ lásà sálàm àwọn sàábé fi ṣàlùwàlá ó dẹ̀ lọ́lá ju zamzam lọ níta bá fi lè fi yàn ṣàlùwàlá zamzam náà á fi ṣàlùwàlá. náà nọrọdẹ. salamu alaykum wa rahmatulah. wa akun sara ntala. ẹ dákun Ninu ọ̀gọ̀rọ̀ irori. Ta ma máa ń sábà rò láyé lónìí náà ni pé ẹ̀ṣẹ̀ bàbá á béèrè lọ́wọ́ ọmọ tó kọ́mọ̀ láàrin àwa Yorùbá now ọ̀pọ̀sibù àwọn ẹ̀ṣẹ̀ míì àwọn ẹ̀ṣẹ̀ bàbá míì wà tó jẹ́ pé ọmọ òkè ń bẹ̀. ẹ dákun ẹ bá wa ṣàlàyé lórí dáadáa. náà tí ó fi lè ni wọn ò tọ́re àìtọ́re ta ló lẹ́sẹ̀ yẹn òbí àbí ṣé ọmọ yẹn ó kó yóò jẹ́ ń bẹ̀ àbí ò ní pín ń bẹ̀ ó ti ń pín ń bẹ̀ torí wọn ò tọ́re wọn ò fọlọ́run ọba màá wọn ò fòjíṣẹ́ ńlá màá wọn kò lẹ́kọ̀ọ́ ẹ̀sìn kò ní kankan ọwọ́ á àtọ̀dọ̀ àwọn òbí ló ti bẹ̀rẹ̀ ìrìpakọ́ṣẹ́ rẹ̀ dẹ̀ ti ń ṣẹlẹ̀ lórí òun torí kò sí ń tọ́jẹ́ ẹ̀tọ́ fún òbí lórí ọmọ kó kí wọ́n fọba dẹ́dà hàn kí wọ́n dẹ̀ fi hàn òjíṣẹ́ lásàlàsàlà hàn títọ́nù tí ó fi mọ̀ yìí pé kò sí bí òǹgbẹ ṣe lè gbẹ̀yàn tí ó wà gbé ásìdì mu kò sí bí nǹkan ṣe lè le mọ́hun tó wọ́n wá ṣe ṣírìkù torí ọlọ́run ọba ò fi ìbùn ẹni kò fi bẹ́ẹ̀ kankan ó ń gbà tó ń kà wọ́n lọ wọ Ismaila wọ Ilyasa wọ́n ti kí fún ọkà gbogbo wọn mọ́ ìgbà tó kà délé wọ́n ní wọlé aṣọ́kù tí wọ́n bá lọ ṣe ṣírìkù ni làhábìtọ ánìhùn mákàánù àmàlù gbogbo òròyìn dáadáa tí mò ń ròyìn wọn lórí iṣẹ́ dáadáa tí wọ́n ṣe iṣẹ́ wọn bàjẹ́ mọ́ wọn lọ́wọ́ ọwọ́ á fèsì ọ̀gá gangan gangan fúnra rẹ̀ sọ́lá àlọ́sọ́lá ó ní lẹ́yìn àṣírọ́kítà tó o bá lè ṣe ṣíríkù pẹ́rẹ́ lẹ́yà àbìtọ́nà àmẹ́lẹ́ wọlé tẹkùnẹ́nà nínú àkọsílẹ̀ gbogbo sẹ́ẹ̀rì rẹ̀ tó ṣe tí ó fi tí gbogbo ẹ̀dá tọ́lọ́run wọn dá yàtọ̀ sáwọn àwọn osat nínú àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn tàbí tàlìjẹ̀nu wọ́n mọ̀ pé aa ọlọ́run parí iṣẹ́ rẹ̀ sójìṣẹ́ náà sàlámù la gbogbo bí ó ṣe jẹ́ tọ́ ọba ìlọlọ ṣe ṣíríkù gbogbo iṣẹ́ rẹ̀ ó bàjẹ́ wọ́n sọ fún òjìṣẹ́ náà sàlámù sàlámù la ọ̀ọ́dẹ̀ wà nínú àwọn tó pa tó jẹ́ tí ìparun ṣẹlẹ̀ sí ló fi jẹ́ pé Lukman nǹkan àkọ́kọ́ tó kọ́kọ́ sọ fọ́mọ rẹ̀ ó ní yáàbò ní ìyà kí ló sọ fún ó ní la tushrik billah má ṣe ṣíríkù má ṣe ṣíríkù èyí èèyàn gbọ́dọ̀ jẹ́ kó rinlẹ̀ nínú ọkàn mọ́ gbogbo ìgbà èyí tó ń túmọ̀ sí pé kí ni tawhid èèyàn gbọ́dọ̀ fi jẹ́ kó yí ọmọ dáadáa wọ tawhid tawhid tawhid méjèèjì tawhid wípé a gbọ́dọ̀ sin kankan àfọmọdẹ́dàá a gbọ́dọ̀ ju ẹnì kankan níbi sísìn àfi Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ọ pàtàkì láàfin látara méjèèjì láàfin mọ oríkèéríkèé tawhid tó kù so eléyìí pàtàkì gan tá a gbọ́dọ̀ fi kọ́ ọmọ ní ní gbogbo ìgbà tó òbí wa ṣẹlẹ̀ kò kò bìkítà lórí eléyìí kò sí ni repercussion rẹ̀ àfi tọ́lọ́wọ́n bá mọ́ ọmọ ọmọ kan fẹ́ fa ẹ̀kọ́ funfun yá nínú kòkò dúdú lókù assalamu alaikum sa mo fẹ́ bèèrè nípa tí bí nǹkan kan bá ṣẹlẹ̀ bóyá níbi tí gọ́ọ̀rù ń sìn tí a gbọ́ pé ìjọba èkó bí ọdún tó lọ wípé kí àwọn ọmọ tó jẹ́ mùsùlùmí má lo ìjáàbù lọ sí skul ṣé wọ́n sọ bẹ́ẹ̀ ni a gbọ́ wípé ah, no ṣé wọ́n sọ bẹ́ẹ̀ agbọ́ dáadáa ó kọ́ àkánú pépà agbọ́nú ròyìn okay so wípé wọ́n sọ bẹ́ẹ̀ tó àwọn ọmọ tèmi ọ̀lọ́ government school blaze àwọn lọ so wọ́n dẹ̀ ń borí ní òjẹ́ mọ̀ ní government school lásán sàkíyèsí okay okay so mo máa ń wò pé tírù nǹkan bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ tí wọ́n fi tí wọ́n fẹ́ dùn wá ní ẹ̀tọ́ wa bẹ́ẹ̀ni táwọn atajẹ́ mùsùlùmí ìlànà wà tí èèyàn fi lè gbé ìjọba lọ sí ilé ẹjọ́ ẹ̀hẹ̀ tí wọ́n fẹ́ béèrè náà ni wípé irú ìlànà yẹn náà ni wípé àwọn tí a sábà mọ̀ bẹ́ẹ̀ni tí wọ́n máa ń jà fún àwọn kìíní yìí bẹ́ẹ̀ni òun náà ni bóyá ká sọ bóyá bí àwọn MSS àwọn bí TMC hmm. àwọn bí maika hmm. so àwọn ah, mi rò pa àwọn nìkan ni ah. mo mọ̀ pé gbogbo àwọn Muslim lawyers tí wọn ò sí nínú gbogbo àwọn àjọ ìwọ́n dìde sí eh, ó eh. dẹ̀ ṣe ìyẹn nìkan ni wọ́n dìde sí. Si wọ́n dìde sí gbogbo nǹkan tí ó jẹ́ wípé ẹ̀tọ́ mùsùlùmí ni tí wọ́n fẹ́ fi dùn wọ́n so kéèyàn gbárùkù ti gbogbo nǹkan báyìí lórí tí wọ́n ń jà fún lórí ẹ̀tọ́ dáadáa na kúnnù kọwàmínà ṣọ́dá lọ́kọ́sìtì. ok mo fẹ́ bèrè gangan ni wípé ìkúnlọ́wọ́ lórí ìjà fún báyìí lórí tó jẹ́ pé ń tà ń jà fún ẹ̀tọ́ ni ọ̀ràn yẹn ni. so káwa náà ogun máa gbìyànjú now secondly ẹ má bí ẹjọ so ẹlẹ́ẹ̀kejì sorry. Tọ́mọ́lẹ́kùn ló ń tẹ̀lé bọ́ọ̀kọ̀tù. ni pé ṣé ìyá lè ṣe àlọ́ àlá ẹlẹ́yọ̀ Bẹ́ẹ̀ni tí omi yẹn bá ti kárí gbogbo ẹ̀. ẹlẹ́ẹ̀kejì ni pé àwọn tó ń ṣiṣẹ́ níbi bíi bíi mechanic tàbí painter tí àwọn kíní. àbí bíi ṣùṣàánà tí àfa sọ lẹ́ẹ̀kan tó ti fẹsẹ̀ rìn lọ. tí àwọn bíi ọ́ìlì kankan tàbí ọ̀dà tó ti wá dà síyàn lára tíyàn wá rí nǹkan fọ̀ báwo ló ṣe máa ṣẹlẹ̀ lára. ó nù nù kó ṣàlọ́ọ̀lá ọgbọ́dọ̀ kí mu. bisakunle ahayi. ọ̀ndù. na. sọ́wọ́n alẹ́ tí. wàá kọ́ sálàmù ìbéèrè mẹ́ta ni ìbéèrè mi ìkíní ni ti orí ti obìnrin tí ó yẹ pé obìnrin tí oyún bàjẹ́ mọ́ lára tó ẹ̀bà pé ti àwọn nǹkan ẹnu ìjẹ́ ṣẹ̀ríà ní àwọn period tó yẹ pé tó bá ti jẹ́ wípé ọmọ yẹn ti form bẹ́ẹ̀ tí ó bá ti form ní ìyàpẹ́ inú wa tó bá ti form okùnmọ̀ hide náà lákàkùn ok ah. and okùnmọ̀ nefas àwọn kàkùn doctor okay until I come am lọ́dọ̀ àwọn doctor tó ń ṣe evacuation. okùnmọ̀ ní fásitì náà wọn kà fún tí ọba ti fọ́ọ̀mù ní. kó tó kírun kò ṣe pé bóyá obìnrin lè máa kírun tó bá sọ pé òun wà òkè. tó bá yẹ kí ni. kò yẹ kóbìnrin yẹn lè sọ pé òun kírun tó bá ti wà òkè. tẹ́jẹ̀ bá da tó bá yẹ pé máa ń ṣe evacuate ẹ̀tàn lè jẹ́ dá a máa kírun ṣùgbọ́n táà ń sọ ní pé tí ẹ̀jẹ̀ yẹn bá ṣì wà pẹ̀lú ẹ̀ hukumu nifas náà ni ó wà pẹ̀lú ẹ̀. ok ah. ẹ sẹ́kàn ni lórí ti àlùwàlá. now inú tí mo ti gbọ́ yìí náà ọ̀rọ̀ tí bá lẹ́sìkọ̀ tẹ́ ṣe fún wa pé tí wọ́n bá kojú kúrò ní kíbla tí wọ́n bá ṣe kíni tí wọ́n bá kírun lọ́wọ́ tí wọ́n bá ti dojú kúrò ní kíbla. wípé bóyá nǹkan kan ṣẹlẹ̀ lórí ẹ̀ lórí àlùwàlá yìí pé àlùwàlá já nǹkan tí mò ń bẹ fẹ́ béèrè lórí. rárá a sọ yìí pé àlùwàlá já ìyẹn kọjá kúrò ní kíbla ẹni tí wọ́n fẹ́ yọ nǹkan lápò rẹ̀ wọlé ẹ̀ ó bísì náà ọ̀fẹ́ rún mọ́ra wọn ni nítorí fẹ́ béèrè wọlá alẹ́m ní wípé báwo la ṣe sọ wípé ẹni tí àlùwàlá rẹ̀ já tó ló ṣàlùwàlá kò ṣe tẹ̀sílẹ̀ kò sọ̀rọ̀ kò ṣe kankan á padà á kọ̀ntínú tó dẹ̀ jẹ́ wípé ẹni tí ó lọ́ǹkan mọ́ni lọ́wọ́ tá ó kọ̀yìn sí kíbla tó ń fa wàhálà ta ní kó tún bẹ̀rẹ̀ i get you right torí tàkọ́kọ́ yẹn náà sùwà fún eléyìí kò sí náà sòfin. ẹlẹ́kẹta ni lórí ti ìkúnlọ́wọ́ táwọn èèyàn máa ń jà fún ẹ̀tọ́ mùsùlùmí like uh, ti hijab situation ọ pé ah, ṣé rally ṣíṣe rárá lè ṣètò lọ́wọ́ náà nìyẹn rally ò tí ì mú nǹkan kan wá rí ibi tí ì bá sọ̀rọ̀ tí ì bá sọ̀rọ̀ lónìí ṣé ká bá wọn ṣe rálì là torí kìí ṣojú ọ̀nà wa ṣé ká bá wọn pariwo á bá wọn pariwo torí ẹni tí wọ́n bá ń fẹ̀tọ́ rẹ̀ dùn kọ́ pariwo ara rẹ̀ ni ṣó ti yé báyìí tí wọ́n mọ̀ yìí pé rárá a lè má rálì o wọ́n ti nǹkan kan náà là ń jọ ń sọ o a rálì nítorí rálì ṣe nínú ìṣesí tiwa so gbogbo àwọn tí wọ́n jẹ́ èkàn èkàn nínú society tẹ́jẹ́ mùsùlùmí tẹ́jẹ́ lè bá wọn sọ̀rọ̀ kí wọ́n fi sọ̀rọ̀ ní kútùbà jimá kí wọ́n fi sínú kùnúùtù kùnúùtù run àgbà tí wọ́n fẹ́ dìbò mùsùlùmí ni wọ́n pera wọn fún wa o agbẹ́ wọn débà tán o àwa gan ni wọ́n wá bá wọ́n fẹ́ kojú o ìwọ ọlọ́run bá wa kojú wọn o bá wọn tẹ bá wa rọ̀ wọ́n o oríṣiríṣi nǹkan báwọn nínú kùnúùtù ní wákàtí márùn-ún and all that. ẹ jọ àwa tí a ṣe tá àti dè kan àti ìdè kan àti di, <laughs> èyàn ní láti dè kàn kó tó lè ọ̀nà wọn ní abẹ́gbà bá káànà máa fi pariwo ọ̀nà wọn lálẹ́ gba pariwo tó máa wà láàlè fún wa tó máa wà ọ̀nà wọn lálẹ́ gba pariwo tí ó fi wà tó máa wà tó máa jẹ́ àlàlè fún wa tí kò ní jẹ́ pé máa bọ́ sára pé nǹkan tó ń ṣojú ọ̀nà wọn. kọ́tùpẹ̀tù jọmọ́ ní wákàtí márùn-ún tá a bá ti dìde last roko tá a bá ti dìde àátẹ̀wọ́sọ́lọ́hún wọ́lọ́wọ́ bá tún ti dé o Allahumma inna naj'aluka fi nuhurihi wa na'udhu bika min shururihi wọ́lọ́wọ́ bá bá kojú wọn o yàwá ya burú ọwọ́ wọn o wọ́n tún ti dé o wọ́n ti fẹ́ ṣe tàgá o ọmọ bó ṣe múrò àwọn tí wọ́n bá ṣe báyìí bá tètè mú wọn kíákíá because tó ẹ gbàgbé ẹ má fi wálẹ̀ ẹ bá ṣàdúrà sọ pé ah gbogbo àdúrà tá a bá ń ṣe kí ní àtúbọ̀tán rẹ̀ ṣe báwa náà lẹ́yìn fi ń dojú kọ eléyìí ńkọ́ eléyìí ńkọ́ eléyìí ńkọ́ eléyìí ńkọ́ èèyàn ni wọ́n fi ni wọ́n fi lè tètè padà ṣùgbọ́n pé à ń rálì à ń rálì à ń rálì kí ni a fi rálì ṣe ta gbàbọ̀ dáadáa bọ́ǹdì rẹ̀ rí fún kúlọ̀kàn. na na wọ́n pín ìwé yẹn àbómi nǹkó wa mo wá tọ́ láti sọ fún yín pé eléyìí ò ní nǹkan ṣe nínú nǹkan tí ó ṣẹlẹ̀ yìí pé káwọn èèyàn máa lọ sáìn tán bá ti rí i pé bóyá bíi five million muslim ló sáìn kò ní nǹkan kan ṣe kódà ká jẹ́ minority. bíi ti facebook sódì wàá wá di one million kó tó di pé òfin ọlọ́run bá wà lálẹ́. exactly exactly but ohun tó ṣẹlẹ̀ ni pé when we met with the attorney general of lagos state tó yẹ pé mùsùlùmí lòun náà commissioner for education mùsùlùmí mùsùlùmí ni um, g eh, kíná ti ń porúkọ ẹ uh, civil kini um, director of civil procedure I mean, education mùsùlùmí ni governor mùsùlùmí ni so we have met with them wọ́n ti lọ sí kọ́ọ̀tù ti ṣe gbogbo ẹ̀ bọ́n tí wọ́n ṣe ní tọ́ṣẹ́ sì ni pé wọ́n try láti tẹ̀rí wọ́n wá ń fi ti Ọ̀ṣun state wọ́n fi ń cover up because n tí attorney general sọ fún wa last time náà nìyẹn pé nǹkan tó ń ṣẹlẹ̀ ní Ọ̀ṣun yẹn ló jẹ́ kí àwọn dákẹ́ lórí ẹ̀ pé àwọn ò tí mọ nǹkan náà fẹ́ ṣe lórí ẹ̀ but notwithstanding kí ló ṣẹlẹ̀ lọ́sùn. wọ́n gbogbo ti Arẹ́gbẹ́ṣọlá pé àwọn kan lọ gbọ́ uh, sultana àwọn kan lọ gbẹ́kú eégún lọ sí school nítorí pé wọ́n sọ pé kàmọ́ àmì wọ́n ń lo hijab or something like that hmm. so wọ́n sọ pé kọ́mọ́ bá dàbẹ́ yẹn náà ní Lagos state ló jẹ́ kí àwọn máa ṣe lórí ẹ̀ ntẹ́mi rí bẹ́ẹ̀ ni pé tí a bá ń bẹ náà wọ́n bá ó dàbí pé àwa fúnra wa a máa kọ̀rọ̀ kọ̀rọ̀ ẹ̀dá kọ̀sẹ́ni tó mọ̀ àbítání kọ̀rọ̀ olóṣèlú ó lè wọ́n kírun pẹ̀lú rẹ̀ ọ̀gọ̀rọ̀ wọn wọ́n fẹ̀sìn bojú wa gbàbò lọ́wọ́ wa ni. ṣé ìjáàbù lílò ó di tí wọ́n ná? a káfíọ̀ prime minister Italy wọ́n ní kó sáìn ban lórí hijab ó ní gbogbo picture Mary tóun rí ó ń lo jáàbù ni ṣóun ní kóun wá sáìn against ẹ̀ so orí òun dàrú ni òun ò lè sáìn rẹ o hàdà káfíà ṣáṣẹ́ ń lò jáàbù nínú nílẹ̀ yìí amúlò garib jiddan federal schools mo sì rántí clearly pé nígbà tí Dr. Jibril oyè kan wà nbẹ tí wọ́n fà afasahullah ọyẹra a tí wọ́n fà he was just a farm sec then he was not a commissioner he was he was not a minister he was not a governor he was nothing but a farm sec wọ́n ní àwọn ọmọ wa o wọ́n fèsì Professor Jibril Aminu àwọn ọmọ wa o àwa náà lẹ́tọ̀ọ́ education education tá a dẹ̀ lẹ́tọ̀ọ́ sí kò wá mí ní pé ká sacrifice identity wa wọ́n ní kí wọ́n lọ design wọ́n lọ design hijab wọn wọ́n dé design hijab òbí tí ọmọ rẹ̀ ò bá lè lọ sí federal school gbà yẹn pẹ̀lú hijab òbí ni ò encourage ọmọ yẹn adẹ̀rẹ̀ àwọn ọmọ tó jẹ́ pé wọ́n lọ wọ́n lọ pẹ̀lú hijab wọn so wọ́n ṣe wá dì sí i tó pé federal level ni is being executed lọ́sàn-án gangan ní ìsìnjẹ́ wà fẹ́ di pé ọwádìí ń tàn contest pé a hold there náà lórí kínní tọ́ ọlọ́run mọ tí wọ́n gbà lérò àwọn nù ọlọ́run bá nù ádà ọ. even the time tí àwọn ọmọ ń lò ní school sin. bẹ́ẹ̀ni. wọ́n affect mùsùlùmí torí pé kò jẹ́ káwọn máa lọ sílé kéwù. bẹ́ẹ̀ni wọ́n sún period táwọn ọmọ ń lò ní public school wọ́n sún di around four o'clock kí ká máa ṣe lesson láti kọ́ wọn látàárọ̀ irú táì tó yẹ ká fi lọ sílé ẹ̀kọ́ kọ́ ti máa rí àwọn gbogbo àwọn ọ̀kan ló wà bẹ́ẹ̀ ni àwọn mùsùlùmí náà wọ́n dẹ̀ ṣe. bẹ́ẹ̀ ni sà àwọn mùsùlùmí ni kọ́lọ̀ ṣàlù. Hmm. alákòóso. Assalamu alaikum warahmatullahi wa alaikum salaam. Ah, ṣe ẹ mú ìdájọ́ kan wá lórí nígbà tí wọ́n sọ pé wọ́n yọ pọ́sì lápò. bẹ́ẹ̀ni anabi sallallahu alaihi wasallam pé tí a bá rí nǹkan méjì lórí irun kápá ejò àti akéèké. fasakat. táwọn nǹkan yẹn bá kúrò níbi tí kíbla dojúkọ tá a bá lé wọn láti pa wọn. bẹ́ẹ̀ni tá a bá ṣe àṣì bìnnáwó ni àbá bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. tí ṣúgùlù yẹn tó bá ti di wípé ó ń pọ̀ àti àní ṣòòrò pé rí òun láwà mọ́ àtúnrùn kì. ẹlẹ́ẹ̀kejì ìwé ìjọ Jímọ̀ tẹ́ni ìwé yẹn o wọ́n sọ wípé kò gbé ìrun. ṣẹ́ra fún ọ̀rọ̀ ni argument wọn ni ṣẹ́ra fún ọ̀rọ̀ hadith ni argument wọn ni <laughs> wípé ṣẹ́ra fún ọ̀rọ̀ hadith ni tó bá yẹ pé ọ̀rọ̀ fún ọ̀rọ̀ hadith ni ó lè kí wọn ṣùgbọ́n ilé kò sí nọ́ọ̀sì tó sọ wájib ni ìdáṣẹ́ bọ̀dì kì í ṣẹ́ra fún ọ̀rọ̀ kìí ṣe kó mẹ́gbin kan kúrò lára ìtaàdẹ̀ fi kírun yóò jẹ́ tó mú ẹ̀gbin kúrò lára torí wùdú rafal ni argument wọn ni ẹ. gẹ́gẹ́ bí n ti ẹ kọ wa àwọn àfáà ló sọ yìí anabi sọlá kò mú nǹkan bí ilé náà. là kò sí násù tó sọ sọ̀rọ̀ àtẹ̀ntà àlegbè. argument wọn nù wọ́n tànká tànká dáadáa kátó di pé wọ́n olúkálukú mú position tó dúró sí. jẹ́sọ́kọ̀ lọ́ọ̀ọ́ ẹ̀ wá ń tàn tí a bá ń wẹ ìwẹ̀ òkú dẹ̀dẹ̀ ká parí rẹ̀ àlùwalá abẹ bàjẹ́. àlùwalá bàjẹ́ àbí a. náà la fi kírun tẹ́lẹ̀. na rárá àlùwalá ká fi kírun ìwẹ̀ yẹn gan la fi kírun ìdí tá a fi mọ̀ pé wẹ̀ yẹn la fi kírun ni wípé àwọn tí wọ́n wá sọ́dọ̀ òjíṣẹ́ náà sàrà sàlám láti Tọ́ìf wọ́n béèrè rẹ̀ lọ́wọ́ rẹ̀ òjíṣẹ́ náà sàrà sàlám júwe ìwẹ̀ kò júwe ìrun kò júwe àlùwalá ó ní tèmi bá ṣe léyìí o màá lọ fi kírun láti túmọ̀ sí wípé ìwẹ̀ jẹ́nàbà ó gbé ó gbé láti fi kírun torí raful hadath ni gbogbo ń tá a dẹ̀ fẹ́ fọ̀ níbi àlùwàlá láti fọ̀ lára òun náà so ti yé báyìí nísìn but kò sí násù tó wá bẹ́ẹ̀ lórí ìwẹ̀ ìwẹ̀ jimá pàápàá jùlọ násù tí wọ́n lò ní pé wọ́n tó pé mọ̀nà ghassala wagtasala làwọn àfáà fi pín sí méjì yìí pé hmm, tí èèyàn bá jẹ tí èèyàn bá jẹ gbèsè ìwẹ̀ jẹ́nàbà tó tún jẹ gbèsè ìwẹ̀ jimá yóò ṣe méjèèjì lọ́tọ̀ọ̀tọ̀ ni pé ti jimá èèyàn ò gbé ti jẹ́nàbà. tí ó kù dẹ̀dẹ̀ ká parí ìwẹ̀ yẹn. na ìwẹ̀ wo ń bẹ̀. ìwẹ̀ na àwọ̀ àlọ́ ó wá bàjẹ́ èyí so omi tá à ń páyà pé iye omi tá a fi ṣe ni ṣe ààbò omi láti bẹ̀rẹ̀ ẹ̀wẹ̀ ń padà ní àbí láàrin yẹn. rárá a wẹ̀wẹ̀ yẹn délẹ̀ a tọ́ àlọ́ wà náà لا سبحانك اللهم بحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك اللهم صل على محمد وعلى ال بيت وعلى ازواجه وذريته كما صليت على ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى ال بيت وعلى ازواجه وذريته كما باركت على ابراهيم انك حميد مجيد السلام عليكم ورحمه الله وبركاته